are going to analyze a fẹ́ analyze ẹ kábọ̀ sí orí ètò yìí um, Bọ́lá Fọláṣadé lórúkọ tèmi ń jẹ́ I know people have tampered with this account today no problem we talk okay they make it slower we move we talk no problem all right you see a lot of things going on on the social media I don't talk about it it's not because I'm short of words okay so uh, the governor I mean Your Excellency, Governor Babajide Sanwo-Olu. And um, before I proceed on this um, analyzing, please, Nigeria Army, when I say anything against you, please don't be annoyed. But nothing but the truth, we are going to say nothing but the truth on this platform. I'm not going to uh, insult, uh, but the way I put things at times, if you feel offended, I'm sorry. And um, and also Nigerian government should know. Anyway, it's not in national news. Like Canada against some national news, and that's why you see anything from news like uh, those channel AIT all those things we can't see them except they cut it they posted it somewhere they have pieces it they have joined and cut that's when we can see that so you can see me I come late to see some news I don't see like until today I have never because I wasn't on Facebook like that like that I was on Facebook but I kept my phone, I put my phone aside, and I don't go to some platform, so I didn't see things easily like that. Like today, I posted the Funke Akindele because our daddy posted her, and people who have watched the Lion of the Tribe of Judah, they said it's fantastic. Like me, all this movie mo kàn me you. tẹlifíṣàn lè mi tí mi ti tàn látijọ́ ẹ̀ and um, I share it today. mm I want to analyze this. I think about four days now. Last Wednesday, I think or Thursday. A few days ago, I saw this video. I shared it three days ago. I I was expecting people to some blogger to talk about it, but some picked the video and they were so happy. You understand me? Some are happy about it. They say, "Hey, kudos to the soldier insulting the governor <laughs> of Lagos State." So a lot of people are happy. They say bold soldier, this and that, da da da da da da. Wow. Wow. I look at myself and I said, oh, something is wrong. Seriously, Nigeria system has problem now. Not the government too, oh, the citizen of Nigeria. Uh, sorry to say I know I need citizens also on my platform <laughs> but they are they are not ready to be there for you no problem will be there, everybody will be there for themselves everybody goes sẹ́ni tí ó anybody you everybody ló máa need èèyàn ní one time or the other There's nobody that is totally rubbish So I saw that and I see a lot of, uh, I was expecting a lot of bloggers to have talked about it. Gbogbo ẹ̀yin tẹ́ ń bínú sí mi ìbínú Ọlọ́run níbo tẹ́ fẹ́ kí n dákẹ́ but I will not stop. So I'm, I'm, uh, I noticed that a lot of bloggers, instead of them to talk about it, they are happy. Very happy. Many, will, many of them call the soldier, hey, bold soldier. <laughs> I look at myself. A soldier attacking the governor of a state. And the soldier is a, just a, is a recruit. <laughs> And I ask myself, because I'm sorry to say this, Nigerian government is not, I'm not saying this is not their fault because in our system now in Nigeria, they say there's a lot of fake soldiers there's a lot of fixed police. That's what we heard, and it's happening. We saw. It's happening, yeah. And I, when I look at that video, I said to myself, are you sure this person is a soldier, real one? And he did a video, he posted it. <laughs> You know, some people will be telling you that you have to be bold. You have to be bold. They are training some people. They will only tell you you have to be bold. You understand me? They will tell you just be bold. And the boldness, the shares, àyàtọ́níkò ah, máa boldness yẹn. They cannot receive some things and stand. The boldness just for fun to destroy. And this is the coaching they are giving to some people who have been a terrorist. Yeah, because there was a time we heard it that when things was going on, they said they just said these boys and these girls to be bold. So they bold and go and face anybody. You understand me? So I waited for a long time before I could say anything about this. And that day, on my platform, they are tagging me the way police, uh, soldiers of uh, other country, I don't want to mention name, country like Canada, like America, other country. You understand? I don't do comparison, but I, and I don't drag my country. I don't drag anybody. Because even this time around, if I should drag anybody, if anything, that's why I apologize to the soldiers if I'm going to, anything going to look like dragging. I'm so sorry, I don't bully. But when you have seen things that is not right, then you should call people to order and call attention maybe. Because the reason why that uh, uh, Governor sanwo was being bullied that day, I don't know the reason why. Because Governor sanwo was trying to save some innocent citizen from these fake soldiers. That's what I noticed. I watched the video. West Gosdon Sanwo-Olu was going and he saw, suddenly he saw some soldiers being harassed, I mean harassing some the power riders, I mean the bike bike rider. I think that is the story. And the guy, the guy, the, the soldier was being arrested, and he was also in mufti. He's not even in soldier's uh, uniform. He was in mufti, but trying to take advantage of others. And luckily, unluckily for him, governor was passing, going, passing through the way, and they saw that scene. He stopped. For governor to stop at all shows that he has interest of the citizen in his mind. Some will go, they will just pass, they will go, they don't care. Yeah, before. Some of them, they will just, But this governor, because they have been trying to, everybody now, because of um, a lot of people, they criticize them, a lot of people after them. So they want to do better. And when they want to do better at times, the citizens also don't want to agree. They don't want. Because the criminal, those one who are getting money on in the wrong way, they be angry. When you are talking like the way we are talking now, they see us like, oh, abatẹnijẹ ni o hey eh, when some people um, tí wọ́n máa record ta gbé voice note wọn síta because wọ́n fẹ́ forí wa dí fún àgbọn so tó bá tó bá wà smart to record wọn hey she like to bring people down Well, oh. she just want to bring people down and they want to they destroy many things about you now to me before I play this video that soldier I don't think he's a Nigerian soldier if he's a Nigerian soldier eh <laughs> I was and uh, maybe I'm thinking maybe it's a fake soldier because they say they have fake soldier in Nigeria. The fake soldier, not the government, but some people act like a soldier. They are in, on uniform, but they are not soldiers. They are not Nigerian soldiers. I don't know. Maybe this one is is a Nigerian soldier. <laughs> I will analyze oh, Mo kàn fẹ́ mo kàn try láti kọ́kọ́ bẹ̀rẹ̀ surprise me. I look at it. I say God people are getting out of hand they can just go after anybody they go after anybody korokoro in Nigeria oh that person is in Nigeria oh <laughs> anyway let's play it too oh. I know everybody know the scene of that story eh, by when Governor sanwo trying to save some people and uh, they get the soldier that one that fraud soldier arrested and the other one was begging that please sir I am a soldier. And Governor sanwo said, because, I mean, he said, because you are even a soldier, that is why we are going to take the action. Yeah, because of you are a soldier. You should know better. And this one came out to start abusing Governor sanwo Imagine. And a lot of Nigerians are happy. Oh. <laughs> If you don't come with these people, everybody, you just see that 85% of Nigeria, they will turn them to terrorists. And then, apa anybody ò ní ká when soldier is already involving in the bullying going after somebody no fear again soldier i tell you the cobra, the recruits they cannot even talk to their to the cobra. those one who have two okun yẹn àbí tó ní tó jẹ́ sergeant wọn they can't talk to them the training of soldier in Nigeria is a tough one you can't even be you can not be rude talk um, I mean to your corner i believe now tí wọ́n bá rí soldier now because it's not soldier that soldier is not ruling nigeria okay we have a democracy if any soldier should go to all the i mean soldier in lagos state they are under the under the governor you understand but one of them i don't know who did it some people are behind all this you know And I'm telling you and I'm pleading that Nigeria, if you have any problem, if anybody facing any problem, go deeper into the case, I mean, into the, the genesis of the problem, the people behind it. That guy may have somebody that actually telling, ah, Abi, yes, Benny, And one more kéékèèké kéékèèké yẹn nígboro ayé There's some people telling them to do something and they will tell you nothing will happen. They promise them many things They even tell them that even if you are being sacked, we are going to pay you. How much are they paying yourself? You a soldier. We will recruit you. That's what they will say to them. They will recruit you to another thing. They will not go and be a fake soldier. They will be sending them to go and be attacking people. So there's some people behind it that to my own belief, my own understanding, there's some people behind all this nonsense. Let's see. I try to study the American soldier, the Canada soldiers, because right now, <laughs> ẹ má bínú o mi ò drag nàìjíríà o ẹ jọ o they pay money to america they hire american soldiers they Amer hire american I mean, canada soldiers they hire a lot of soldiers from other country even israel even from other country i mean uh, germany to pay you know they they they boost the economy of their country fighting other war and that's why you see There cannot be a killing in some country that has soldiers. That this one is coming out now telling, abusing Nigeria, I mean governor of governor sanwo one governor in Lagos State. Ó tún bú wọn tó tún ṣépè fún wọn, ó tún gbójú síbẹ̀ ni o. Ó wá ní eh you know what soldier is doing. What is soldier doing in Nigeria? What is they should tell me the soldier olórí wọn kí ni wọ́n máa ń pè wọ́n náà? What are they doing in Nigeria? That a lot of killing soldiers wey dey killing like that ṣé ti sójà yẹn etí ti ẹ di nígbà tí wọ́n sọ pé wọ́n lọ pààyàn bẹ́ẹ̀ ìṣkíni àwọn sójà ń ṣe nàìjíríà àwọn sójà nàìjíríà tó pé wọn ò mú owó wá wọn ọlọ́run dárí tìmí ẹ má bínú nàìjíríà ẹ má bínú owó ẹ má bínú sà gbogbo ẹ̀yin tẹ orílẹ̀-èdè nàìjíríà is my country but this is a you know this is a taboo that's why i'm saying this wọn ò wúlò fún kankan wọn ṣọ́ọ̀tì òyìnbó wọn tún wọn wúlò fún òyìnbó wọn ṣọ́ọ̀tì ìjọba nàìjíríà wọn ṣọ́ọ̀tì ìjọba is that they are wasting money in some soldiers eléyìí náà kì í ṣe pé eléyìí nìkan lẹ́ ma wọ́n ma ṣe pé ó máa dá dúró ẹ̀wọ̀n ló máa wà torí wọ́n ti promise ẹ̀ kó tó lè gbé ojú jáde nítorí sọ fáwọn èèyàn tó máa fi ní boldness they will tell them that do it nothing will happen to you we are going to pay you and we recruit you to another soldier or kini bóyá máa di terrorist yẹn and then tó bá wá recruit ẹ̀ tán dá dúró bẹ́ẹ̀ yẹn àwa go after ma kon kàn rí pé tí àwọn èèyàn yẹn ṣetán ní ní power and gbà yẹn wọ́n máa go after their children wọ́n máa go after their family wọ́n máa go after people you understand me before a soldier of Nigeria any country could come out and say this he has a meaning and only ní nǹkan tó gbójúlé tó fi ń ṣakọ I look at it o I saw this very well I look at mi ò dẹ̀ mọ̀ bóyá wọ́n bóyá sọ́dọ̀ mi ni mi ò rí o mi ò rí káwọn èèyàn really máa sọ́ díẹ̀ kan sọ mèbọ̀ àwọn bíbọ̀ kan tí rí mọ́ gbọ́gbẹ́ hey soldier with boldness hey soldier with kìnnìkan kìnnìkan and these soldiers mi ìfẹ́ sọ̀rọ̀ o kọ́ má bàa sọ pé bóyá Auto Bola o níkọ̀kíkọ́ ó lè jẹ́ because tó bá bú gọ́vnà Sanwó-Olú mẹ́rin tó pé wọ́n fẹ́ ṣe ìgboro àwọn wo wà behind it tá a bá máa sọ̀rọ̀ ń sìn wọ́n máa lè ró lọ sórí ṣiṣẹ́ anybody can be ẹ ó lè jẹ́ anybody ló ń sọ tá a bá máa sọ tá a bá máa wò àbí a máa wò pé mo wá wò pé èmi gbèmí ṣe máa rò ó pé ó lè jẹ́ àwọn bóyá àwọn opponent wọn ni bóyá àwọn tó ń wéètì wọn ni bóyá àwọn kìnnìkan in fact I don't know but I know some people are behind this Can we káwọn ọmọdé àtàwọn youth Nàìjíríà ẹ̀yin youth kò ṣe ẹ́ bó ṣe ain't get out of hand mi ò sọ mi ò ègèsì yín ò kí ṣe gbogbo yín o ṣùgbọ́n ìwé bí àwọn èèyàn tí wọ́n ṣe ń change àwọn way. You see, you know that uniform a lot of Nigerians I mean a lot of Nigerian citizens are looking for that uniform wọ́n máa ordinary. ọ̀dùn ni láti lọ sí NDA I mean NDA NDA ni NDA ní Kaduna that you mean that form is not common the form to be a soldier is not even common you understand me now you get that job and you abusing somebody a governor of Lagos let's play it kẹ́ dismiss ẹ ẹ máa rán lọ sí òun àtàwọn terrorists wọ́n máa face ara wọn Ọlọ́run gbọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá jẹ́ tẹ́ ń support wọn tẹ́ ń ṣerú nǹkan báyìí síta èyí tẹ́ ṣe lọ́rọ̀ mi ti tó o èyí tẹ́ ṣe lọ́rọ̀ mi náà léènì tẹ́ ń ṣe màá sọ fún yín i'm not ashamed of it o ó ti yé báyẹn èyí tẹ́ ṣe ní ọ̀rọ̀ mi ó ti tó o torí à ń gbàdúrà ẹ ti gbọ́ ẹ̀hẹ́ because a bá sọ tòótọ́ ọ̀rọ̀ sí if i emi memi if i if i should come out and explain i mean express myself analyze something then you want to gang me you want to show me that you hate yourself you a criminal will hate me i'm not I'm, i mean i'm not ashamed of that and i'm not angry for you criminal to hate me okay so if criminal you hate me no no wahala and if you hate me you are showing me you are telling me that you are too much in our country and don't worry home is not built in a day the almighty god will surely save that country from you wicked people all right that is it by god's grace the lord will save nigeria from the hands of wicked people let's play this etí mo rí ni mo fẹ́ play yìí ọdún mo share náà lónà mo share níbi mélòó i'm coming let me show i'm coming o mo fẹ́ wo etí mo etí mo show yìí etí mo rí orúkọ yẹn mi i don't want some names to show. oya ibi tí mo ti kọ́ tẹ̀ yìí iṣẹ́ nìyẹn kọ sójú ẹ̀ let me show you see this person ó ní a soldier with a lion heart kò ní lion heart àti eku ló ní àti ti mosquito àti ti aáyán. let's play it. I will show uh, let me turn it like this so that you can see it also ẹ wo I will turn it <laughs> Nigerian soldier blast the governor of Lagos State simply because the governor correcting one of them that is doing try to commit atrocities on the road chancing the road I mean Nigeria citizen try to do bad to you know to Nigeria citizen and the governor saw them trying you know <laughs> and that is why let's play it o ó wá lè jẹ́ pé kì í ṣe bẹ́ẹ̀ kẹ́ jẹ́ ká mọ nǹkan tó ṣẹlẹ̀ ní o. Yeah. Then we got the program. Soldier wey dey suffer day and night. How much dey dey pay soldiers? I hear say dey dey dey na shoot dey shoot wey iron dey that. Okay, he, he said how much dey dey pay soldier like the salary of soldier is small if your salary is small that's the reason why we say how much are they paying soldier so that that give the soldier the right to commit crime to right if you have a problem with the government why do you now show the problem Kilo de dé tẹ́ máa lọ problem yẹn tẹ́ ma lọ gbẹ̀san ẹ̀ lára innocent citizen okay so the person the soldier that is i mean the citizen the soldier yẹn fellow. lọ tó ń ráì tó ń ṣe yàmàyàmà pẹ̀lú àwọn ọlọ́kadà yẹn so are they the one that is holding your salary okay it is it's a question i mean ṣé àwọn ọlọ́kadà yẹn ló hold salary ẹ the people you are tormenting with your uniform are they the one causing problem are they the one holding your salary ṣé àwọn ni ò increase salary ẹ ìbéèrè mú bọ o lè. you just come from you don take your drug you dey call yourself governor They misbehave up and down Ogun go kill you, Ogun. Who the fucking hell are you? Governor so who the fucking hell are you? Are you sure it's a soldier? This say na me you go jam that day. I know go you you, you you you are calling me useless. I will useless you there. I swear to God Almighty. Ha. Dan chukuwarka. Dan chukuwarka. Ayé ìyá ẹ̀ máa bàjẹ́ dànù ni. Governor Sanwo-Olu, you are mad. Ha. Who the fucking hell are you? Calling a soldier useless. Serving serving you and if you want to do your dirty work, you call soldiers. You are mad you are mad and all of you wey dey comment rubbish you are, you are stupid go My check ojo road ojo road ojo road good ojo road good come see ozula everything cost. <sighs> that is the video but i think is longer than that but this one but even with that like now systematically pointing some things that the Ojo road, one road is not good. Elm is not built in a day. I'm not saying if you want to complain, if you want to point out, if you want something from the governor, you want them to do some things from your people, from your leaders. It's not by abusing and sending some abuse was serious one, Sherry. And again, with the Nigerian soldier uniform, it's a disgrace. Okay? It's a disgrace. Alright? Tí o bá sí nínú sójà, tó jáde tó wá defend sójà, tí o wọṣọ sójà, is another thing. Ṣé ti yé bẹ́ẹ̀? But with the Nigerian soldier uniform and abusing and he said iṣẹ́ tí sójà ń ṣe, how much are they paying soldier? If they are not paying soldier well, if you want more salary, you can, I mean, explain yourself maybe by pro protest. And um, I'm sorry to say this. Some soldiers also in Nigeria, there's a lot of money. There was a time in Nigeria, they said soldiers, some money, they will pay them. They will, you know, they collect Nigeria money. They are not, during this, I mean, not during this, um, the civilian war, I mean, the democracy, oh, some of them, you know they are leading you know they are this in generals they collect Nigerians I mean a lot of money for security for the life to be saved they eat it up those their seniors some of them may be okay some now because when you are trying to tidy up some things in Nigeria you are trying to make fight some things a lot of people fight you and they use innocent people those who are going to suffer for fun like this one now to bá gbọ́ pé ó máa kàn jìyà for fun ni ó máa jẹ ìyà for fun and I want to run. ń sìn wọ́n máa ní wọn ran wọn ò tiẹ̀ nílé ìtọ́jú máa lè sọ ni and the way tó ṣe sọ̀rọ̀ sí Sanwó-Olú yẹn doctor or uh, governor Sanwó-Olú kò lè sọ̀rọ̀ sí anybody bẹ́ẹ̀ yẹn nínú gbogbo àwọn àwọn ọ̀gá wọn ṣó ti yé bẹ́ẹ̀ so definitely only their salary is small on recent year there was a I told you if you want to you want to protest you want to get money more there's a way you do things you want to register your complaint you want to point out some point you want to bring out some point you don't need to abuse you don't need to send some you know it's an insult because now using Nigeria uniform and also insulting Nigeria one of Nigeria personnel that's governor Lagos, governor of Lagos State you know because he's trying to correct one of them that is doing trying to commit atrocities And a lot of them, let me tell you, on this social media, we have a lot of story, but when it come to the area of soldier, like that, like that, because by them, I bought on my but that's not my one for my They will tell us some soldiers, some police with uniform. They said there's police fake, there's a uh, soldier fake. Is true. What is causing all this? To me, oh, eh? If this guy just been dismissed, if this guy, if, if this guy this soldier, if he's been dismissed for this, for this offense, is going to join Boko Haram. Is going to be a killer. Is going to be a robber. He has, ó ti make up mind, òun wá kó down duro. So ti yẹn, he's looking for a way for, he's looking for a way, you understand me? Because he want to join some gang. And those gang, they get, they believe they get money. The money they cannot get in so in the in this, I mean, in the work, I mean, the salary they cannot get when working they will get it already they teach them already they train them already how to shoot they train them how to face people the bad people both the I mean the criminal the terrorists but instead of them instead of these people to face the people they train them to face they face innocent people you understand me Or or tán ni ó fẹ́ kí wọ́n dismiss dismiss kan ni ẹjọ́ ẹ̀ gbà bó ṣe wà ó ti yẹn mẹ́yẹn in Canada here there is a lot of people in war front they are buying they pay for the country you know they will hire some soldiers to go for war and they will be paying the country who owns those soldiers a lot of soldiers have been perished a lot of soldiers have died in the war fronts you understand me I'm not saying they should not pay them good I'm not saying they should maltreat their soldiers but at the same time if your salary is not good you should just do protest register your complaint tell the government we need more soldiers we need more money is it because you need more money that's why you are committing crime you are going to the road to steal from the citizen harass the citizen with your uniform imagine when you tó bá rí àwọn èèyàn yìí níbi tó bá ti ń na àwọn citizen àwọn innocent citizen gbà mí orí ẹ̀ á wú a máa wò pé ṣé èèyàn lè lè ṣá they will i will lay them wọ́n operate bíi amrọ̀bà ń sìn ni èyí tí mu mú yẹn náà criminal ni and this guy is very upset that why can Sanwó-Olu stop that person arrest that I mean arrest that person a soldier of Nigeria but Governor Sanwó-Olu don't even know that that person is a soldier because he's not on uniform he's in mufti and he saw the him arresting some people ọlọ́kadà tó jẹ́ pé wọ́n máa gbọ̀kadà yìí lónìí wọ́n rí bẹ́ẹ̀ they will stand on the road and start blocking them getting money whatever money táwọn yẹn bá pa wọ́n máa gbà lọ́wọ́ wọn And this governor stopped him that day. He doesn't know that he's a soldier. And the, the colleagues, because this one, ele ló máa ti máa ṣe òwò yẹn, pẹ̀lú ni wọ́n san like you, they won't block ìjẹ fáwọn. You can see what these soldiers and tó no rán see. lọ sí ibi pé see forest service yẹn àbí ibi tí wọ́n ti lọ kó ìbọn sọ́wọ́ wọn ní ẹ̀mí tí wọ́n ti lọ pa àwọn èèyàn mẹ́ẹ̀ wọ́n ní lọ wọ́n ní lọ wọ́n máa ní wish on bad ni o and soldier is so go to war gan they are afraid o they cannot go to war bọ́n ṣe wà yẹn o They only get those guns. They only get the training to face the Nigerian citizen and arrest people and pretend. And some of them are among the fake soldiers. They are not even fake. They use the fake this uniform. And remember, let's say this, yeah. I say it. Nothing will happen. Yes, I want to say Should I say it? I don't want any me again mo fẹ́ máa fọgbọ́n ṣe nǹkan tó máa fẹ́ ṣe ní ọdún yìí tẹ́ bá lọ sí ọ̀nà when soldiers eh? you know they go to the road like going to Kutonu to neighboring country they face they use their uniform for a lot of not all of them but for a lot of crime you know normally àwọn ló yẹ kó máa ṣọ́ ìlú àwọn ló yẹ kó ṣe kó protect ibibẹ̀ yẹn they are the one. tó ń ṣe gbogbo nǹkan burúkú yẹn a lot àwọn èèyàn tó máa ń ṣe kínní mo fẹ́ kí àwọn nàìjíríà ẹ má ṣàkélé yìí o bẹ́ẹ̀ máa ta kán gbé lọ sí àwọn ìlú tẹ́ bá rí pé ìlú tó ń jagun tó ń fẹ́ èèyàn tí ó fẹ́ lọ sójú ogun dáadáa kán gbé lọ síbẹ̀ ó ti yẹ yín mẹ́yẹn so tó bá ti débẹ̀ yẹn bóyá tó máa lọ gba training lọ́dọ̀ àwọn yẹn bọ́n ṣe máa ń ṣe tí wọ́n bá fẹ́ béèrè fún owó nílò wọn like tí wọ́n bá béèrè fún àwọn ará ìlú yìí sìn tí wọ́n bá nídìí wọ́n bá sọ pé sálárì yẹn ò tó mọ̀ wọ́n nídìí owó sí ní tó máa ṣe náà ni pé wọ́n ó ní bọ́n ṣe máa ṣe kò síjà wọ́n lè jọ sọ̀rọ̀ yẹn kó dialogue for some time ó lè tó bí ọdún kọ̀ọ̀kan ọdún méjì but there is no going to be harassment and kó máa lọ wílé àwọn èèyàn using the uniform to rob people to destroy people to kill people to commit many crimes. a lot of a lot of àwọn èèyàn tó wà nàìjíríà àtàwọn olówó ni wọ́n ń lo àwọn sójà sí wọ́n máa jáde wọ́n máa tẹ̀lé wọn lọ sí kínní tó máa lọ sọ́nà báyìí gbogbo fàyàwọ́ the SB that the odd contraband tí wọ́n sọ pé kò lè wọlé sí nàìjíríà majority of them wọ́n máa gbé wálé because they will put on uniform and they go and drive the cars and the eh, whatever àwọn gbogbo SB tó ti kó guns they bring it to Nigeria that's Nigeria that's the state of Nigeria so tó bá fẹ́ sọ̀rọ̀ ń sìn wọ́n máa sọ̀rọ̀ pé the governor is not good o the governor in naija this time of governor is ara wọn ara mi àwọn èèyàn gan she is the governor that go to the road to be attacking and harassing okada people do you know governor sanwóolu ó dúró láti wọ́n dúró láti save àwọn èèyàn yẹn ni àwọn láti save àwọn èèyàn yẹn lọ́wọ́ àwọn fake soldiers sí because even if they are original soldiers the moment they start practicing that evil. They be what is the evil? They are now oral. They are fake. Because that's not what they train them for. Ṣé nǹkan tó wáyà wọn fún nìyẹn? Kì í ṣe nǹkan tó wáyà wọn fún nìyẹn. We have soldiers in Nigeria that a lot of killing going on around like that because some of them, they'll be the one to even to participate in it. Do you think this boy is looking for them? Ó ti máa jalè tipẹ́. Let me tell you, this guy, ó máa ti involve, read my lips, á ti involve nínú tó bá jẹ́ tòótọ́ ni ó yìí jẹ́ sójà. At ti máa involve nínú crime tó ti pẹ́ now he's looking for people just for a way to just come contaminate appointment ẹ̀ after some time ìwà kan gbọ́ pé kàn dolówó ni because ó máa involve nínú many activities and this is what happened to Nigeria and this is why Nigeria tí gbogbo nǹkan tó jẹ́ kí wàhálà máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ni tá a bá ń sọ̀rọ̀ sí wọn máa rí ẹ kò ń support àwọn citizen aráàlú ẹ ó máa ń support àwọn tó wà lókè táràlú bá ṣe dáadáa tí wọ́n ní mo ṣe tí ó bá jẹ́ ọba ló tún ṣe dáadáa àwọn tó ń rúlù ni mo ṣe máa ṣe titi wọn ṣùgbọ́n tí ẹni tí ò bá ti ṣe dáadáa a ò ní ṣe tiwọn o in tí bọ̀bọ̀ yìí ṣe is very wrong in tí sójà yìí ṣe tó disgrace Nigeria to that level ó disgrace Nigeria rò bóyá Sanwó-Olú lòun disgrace ó disgrace Nigeria police I mean Nigeria soldiers ó dẹ̀ fẹ́ kí wọ́n dismiss òun ni so that a lè join either kó join àwọn terrorist group or kó join àwọn tó máa lọ kó àwọn kan you understand me so a lot of this young world like this ẹ eh? ni wọn ojú wọn ti ọgbọ́n tó sọ ni ẹ̀gbọ́n kan tó sọ ni now if to sọ owó lówó to do their bad thing now ìsì àwọn náà máa kó kan lọ ṣe iṣẹ́ burúkú yẹn iṣẹ́ burúkú wo ni àwọn ló máa wá kó kó tún béèrè lọ́wọ́ wọn kó tún máa interrogate dáadáa pé iṣẹ́ burúkú wo ni Sanwó-Olú tún máa ń ṣe tó máa wá lọ kó wọn ẹ jọ̀ọ́ kó kàn bá wa béèrè pé iṣẹ́ burúkú wo ni tó ń lọ máa kó wọn láti ṣe ṣé wọ́n kó fàyàwọ́ àbí kò yé mi o pé tó bá fẹ́ wá kó àwọn ń sìn tó bá ti fẹ́ ṣiṣẹ́ burúkú sìn àwọn ló máa kó mi ò mọrú iṣẹ́ tí wọ́n ń ṣe tó sọ ẹ ti understand mi bẹ́ẹ̀ so ní ojú títì wọ̀nyẹn tí wọ́n bá lọ tán bá àwọn sójà ń bẹ̀ tán máa lọ sọ́nà rẹ̀ gbogbo ojú títì wọ̀nyẹn tán máa bá àwọn sójà ń bẹ̀ tán wọ uniform tí wọ́n dẹ̀ ń ṣe sójà tán máa rọ́ọ̀bù àwọn èèyàn tán máa pa àwọn èèyàn tán máa present ṣé àwọn náà ni a majority of them a ti rí wọn lórí social media náà tó máa sọ pé yes i was once a soldier ẹ what do you do ẹ eh, òun lọ rọ wọn wọn pè òun pa wọn béèrè fún ìbọn àwọn lọ ṣe àti wò wọn lórí mídíà yìí lóríṣiríṣi ní gbogbo ìgbà míì à ń fẹ́ gbé síbí àmọ́ kó má dà pé à ń dráàgì gbogbo ìlú wa kọ́ ma because àwọn tó ń ṣe crime yẹn wọ́n máa ń rí wa bíi enemy ìyẹn ṣe bí wọ́n rí wa bíi enemy we are enemy of the crime so and when you fight crime the crime criminal people want to be fighting you they want to be fighting you and they they they, they have strong link you understand me they have strong link all this stronger i these criminals so to me o oh, ó lè níbi tó ń sọ̀rọ̀ lọ kò yé mi o but kò dáa bó ṣe sọ pé dábòrán báńkì ó tún bú wọn olóbùrúkú olóṣì bẹ́ẹ̀ yẹn ẹjọ́ sàmì òbúyín o tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn it's not good with Nigeria uniform so hmm, Nigeria what is way forward over this issue Nigerian citizen are turning to another thing lórí social media ayélujára máa ti gbọ́ táwọn èèyàn máa polówó pé ẹ̀wọ̀n ni wọ́n rí orí àwọn èèyàn wọ́n rí orí lọ́wọ́ àwọn èèyàn ṣé ìlú sẹ́tù ni ṣé ìlú ò sẹ́tù ẹni tó sọ pé tó ń sọ ọ̀rọ̀ yẹn ẹ dẹ̀ máa rí wọn tó máa display owó tó máa láwọn olówó àwọn owó òkè wọ́n dẹ̀ máa sọ pé wọ́n bá orí èèyàn lọ́wọ́ èèyàn ẹ tó máa bá orí èèyàn kọ́ ṣé ìlú rọrùn ṣé ìlú ò rọrùn ló jẹ́ káwọn èèyàn lọ bá orí èèyàn àná máa lọ ṣe nǹkan bẹ́yẹn you understand me i'm not saying that ìpọ́njú bá pọ̀jù kò ń jẹ́ kí ẹ̀ṣẹ̀ wà but kì í ṣe irú àwọn chronic things táwọn èèyàn ń ṣe báyìí they want to just shut down the country and what of tí wọ́n bá ní wọ́n kéé gbogbo nǹkan tó wà lọ́kàn wọn pé àwọn máa dàrú ni àwọn fẹ́ jà àwọn fẹ́ jagun tó bá dẹ̀ ní wọ́n fẹ́ jagun sí àwọn sójà yóò rẹ́dí o they are not ready the other time yẹn tó ti sọ pé tí ìjọba tó ń sọ pé àwọn ìlú kan fẹ́ jà pẹ̀lú nàìjíríà lẹ́sẹ̀kẹsẹ̀ náà bẹ̀rẹ̀ sí pariwo ẹ̀ eh, they we don't want problem o we don't want problem ṣé wọ́n máa sọ̀rọ̀ bíi pé kò sí sójà nílùú wọn if there is problem now this one they will not go even tẹ́ bá kó aṣọ bá wà when they have the uniform you ask them to go to front war front they won't go they only go somewhere to go and sleep and look for a place kán lọ máa fi ìbọn yẹn kán lọ fi já báǹkì kan kó wálé kán di olówó mi ìfẹ́ sọ̀rọ̀ tí n bá sọ̀rọ̀ mi ìfẹ́ máa sọ story àwọn nǹkan tí àwọn èèyàn ti sọ rí àbí tó ti ṣẹlẹ̀ tí wọ́n ti sọ rí tó ti ẹ̀mẹ́ because mi tá a bá story yẹn ma máa bi pe àwọn èèyàn máa fe wo nǹkan tó ti ṣẹlẹ̀ mẹ́ ọ̀dọ́ wọ́n máa forget wọ́n kàn máa fẹ́ wọ́n gbókè this is what people do tẹ bá rán àwọn sójà ìlọ sójú ogun of kan máa sọ pé wọ́n lọ attack lójú ogun bí tán máa ti rówó ìbẹ́ ti rán wọn jáde bí tán máa ti rówó tán máa lọ kán máa lọ yìnbọn sí báǹkì wọ́n ṣe rán wọn nígbà yẹn gan lọ́hùn mi ìfẹ́ sọ̀rọ̀ ni I don't want to talk tán máa ní wọ́n rán wọn lọ fún peacekeeping tán máa àwọn tán rán lọ sí peacekeeping gbà yẹn kò ṣe pé wọ́n máa dé ṣe mọ̀ pé I don't want to say it but let me talk ṣe rí nígbà tí wọ́n máa nígbà tí wọ́n lọ sí fún peacekeeping àwọn ìlú kan tó ń jagun gbà yẹn tó máa ń háyà àwọn ọlọ́pàá Nàìjíríà ọlọ́pàá kì í ṣe gọ́ọ̀mẹ̀ntì ò lọ́wọ́ nínú gbogbo kìíní yìí o it depend of individual ni o ṣé ti yẹn mẹ́yẹn ṣé tó bá tí tí èèyàn bá dẹ̀ ti wà nínú tí system kan bá ti wà tí olè bá wà níbẹ̀ tí olè tí wọ́n bá jẹ́ bíi mẹ́wàá tí olè tó wà ń bẹ̀ bá ti jẹ́ bíi seven or six ritual wọn ti pọ̀ ju àwọn tí òṣù lè lọ so they have tendency of changing part of the remaining four to join them and tí méjì bá tún join wọn ó kù méjì péré tí méjì yẹn àwọn méjì yẹn tó bá kọ̀ tí wọn bá join wọn máa fa ayé ní lára bí wọ́n ṣe máa ń fa ayé ní àwa lára báyìí bí wọ́n ṣe ń fi ayé ní àwa lára báyìí bẹ́ẹ̀ ni wàá máa wò pé ìwọ tó jẹ́ kìnìyẹn wàá máa wò pé bóyá ìwọ lẹ́lẹ́ṣẹ̀ àwọn lẹ́lẹ́ṣẹ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ ló ń gbógun ti olódodo wọ́n ní tó bá ti dé peacekeeping gbà yẹn ẹ lọ bèrè gbogbo tó bá dé ṣe mọ̀ pé èmi bọ́ tí mi bá sọ torí pé mo ti sọ pé warn to people that will see truth and call it light that will see light and call it darkness so I will say it nígbà yẹn ṣe mọ̀ pé mo ní ṣọ́ọ̀bù oúnjẹ so àná ọlọ́pàá ni majority of our customers and soldiers so nígbà yẹn ni war wà ní ìlú Gabodia àwọn ìlú tó ń ràn wọ́n lọ wọ́n ràn wọ́n lọ sí Gabodia wọ́n ràn wọ́n lọ sí Liberia wọ́n ràn wọ́n lọ sáwọn ìlú ṣá nígbà tó gun wà yẹn tẹ́ mọ̀ pé tẹ́ bá wo time tí wọ́n ń sọ ẹ máa rí pé time tí ogun ja Gabodia Liberia àti other country ẹ ṣàmọ̀ wo ìlú tí wọ́n jagun ní during that so tí eléyìí bá lọ after some time they will come back but I notice that all of them tó lọ gbogbo ọ̀nà padà wá sílé all of them tó bá ti lọ wọ́n máa ń dé padà compared to country that go some country when soja tí soja bá lọ sójú ogun gbogbo nǹkan ló máa padà wálé gbogbo àwọn tìmọ̀ ẹ̀ ló máa padà wálé pátá wọ́n wá ní tọ́ bá ti wá dẹ̀ mọ̀ pé tọ́ bá ti débẹ̀ wọ́n máa celebrate wọ́n ti dolówó of course wọ́n ti dolówó wọ́n máa change kò ń ṣe owó tó ń sọ wọ́n máa ń san owó gidi fún wọn o but owó tó ń san fún wọn yẹn kọ́ ni wọ́n máa tún dé ẹ mọ̀ kan tó ń sọ ṣé ẹmọ pé ẹni tó ní kó wá protect èèyàn nínú ilé ẹ pé mò ń fi Yorùbá sọ ń sìn ẹni tó ní kó wá protect èèyàn nínú ilé ní ìlú yẹn àwọn gbọ̀ngàn ló wá máa lọ attack wọn tán bá attack tán da ìbọn bọlẹ̀ bíi pé wọ́n ń jagun náà ṣé ti yé mẹ́ẹ̀ wọ́n á da gbogbo gbogbo nǹkan tí dúkìá tí àwọn èèyàn tí wọ́n ní kó lọ protect bá ní àwọn ló tún máa padà pa àwọn tó ń ní ìsọ pé nàìjíríà ó ti yé mẹ́ẹ̀ wọ́n sọ story ni o wọ́n sọ story nígbà yẹn ọ̀gbọ́n ọlọ́pàá but ẹ̀mí sì ni òmò ọlọ́pàá kọ̀ọ̀kan tó lọ síbẹ̀ bọ̀ gbogbo àwọn tó lọ yẹn tán bá ti dé àmọ̀pọ̀ máa jẹun wọ́n ti dolówó ṣẹ́rọ̀ mo àtàwọn sójà that's why you see that when they go to war even go to torí ẹ̀ lè ṣe pé àwọn killers the terrorists who kill Nigeria today they are not wọn ò decrease wọ́n decrease wọ́n increase ni because people dey send to attack them they don come in fact some of them will be the one to be telling their story Pe, mo ṣe máa ṣe lélẹ̀ they instead of them to protect those people they wọ́n máa kówó because wọ́n máa ti wò pé eléyìí o ó ṣe ń báǹkì eléyìí lówó ilé wọn náà máa lọ́wọ́ torí ẹ̀ tán bá ti náà fẹ́ jà àwọn sójà eléyìí tó ń dẹnu tó sọ pé sálárì wọn kéré mi sọ pé sálárì wọn ò kéré o ẹ bá wọn increase sálárì wọn tó bá ti wà nílẹ̀ ẹjọ́ ẹ increase sálárì sójà but tí sójà náà ṣe lára nàìjíríà òun ló ń lọ mẹ́ẹ̀ sójà ẹ rí gbogbo yẹn gbà yẹn tó máa nígbà tí wọ́n ṣe ìwọlé táwọn buhari wọlé mọ́ ẹ rí gbogbo àwọn ní jẹ́lẹ́rà oríṣiríṣi tọ́nà kó owó owó owó owó owó owó tó máa ní kán lọ fi ra nation kán lè fi kọ́ńkà àwọn boko haram gbà yẹn ṣé wọ́n gbà ṣé wọ́n gbà kí wọ́n gbowó yẹn wọ́n ní àwọn kan wọ́n kó jẹ ọ̀dọ́ ògbómọ lára wọn ti kú sìn majority of them ti kú sìn àwọn àti ni wọ́n ní cancer wọ́n ti kú gbogbo tó ní kán lọ fi attack gbogbo bí wọ́n ṣe ní pààyàn mọ́ ní orílẹ̀-èdè nàìjíríà gbogbo wọn máa ní wọ́n kówó yẹn jẹ tó máa fi ramination wọ́n máa sọ the personal issues wọn ni so ọ̀rọ̀ tí mo ń sọ ń sì iṣẹ́ ọ̀rọ̀ tí àwọn èyí tí wọ́n mọ̀ pé wọ́n ni wọ́n ń ṣe wọ́n but it's quite unfortunate because àwọn tó lọ gan ní sójà tó lọ láti other country ìlú tí wọ́n bẹ̀rù òfin ìlú wọn tí wọ́n mọ̀ pé àwọn ní system system wà nàìjíríà àwọn èèyàn kàn fọwọ́ padà lójú ni o so ẹ̀yin ìjọba mi ò bu yín o mi ò rẹ̀ sọ pé bóyá mi ò ní sọ̀rọ̀ sí ìjọba láéláé mm. but àwọn èèyàn take ìlú náà for granted àwọn sójà tó bá lọ láti ìlú òyìnbó if any country any soldiers go to war from any country like Canada here America like other country do you think they can just bring some wealth of other things kí wọ́n wá sọ pé wọ́n rí diamond or wọ́n rí gold or wọ́n kówó kan wá they will now come back with some money apart from the salary and the money they gave them or things those strange things or people's things with them do you think it happen but it happen to àwọn irú nàìjíríà yẹn ó lẹ́sẹ̀ máa rí pé ẹ máa rí àwọn èèyàn tó ti pa ẹ máa rí pé fóònù ẹ máa rí lọ́wọ́ àwọn ọlọ́pàá mi ẹ máa rí lọ́wọ́ sójà you understand because the country they just take everybody for granted i don't know yìí mẹ́ni tó ṣépè fún nàìjíríà o ọlọ́run gbọ́ òfin wà lórílẹ̀‐èdè wa ṣùgbọ́n òfin tó wà nílùú òyìnbó tó wà ní Canada yìí ló wà ń bẹ gbogbo nǹkan memorandum majority of nǹkan tó dàbí bàbàrà fún wa yìí tá pé wọ́n ní is there in Nigeria but people take it for granted are you getting me they taking things for granted they be telling story them when they come back go and check them those people in fact after some time come meanwhile nínú wọn tó yẹ pé sergeant ni wọ́n máa sanwó fún náà tó bá ń lọ ó ní extra money tó bá gbà tó dé mí báyìí wọ́n máa kọ́ ilé rẹpẹtẹ àwọn tó lọ fún bísíkì mi báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ta mọ́tò ní ilé ńláńláńlá bíi testate kì í ṣe ẹ máa ti mọ̀ pé kì í ṣe owó tó ń san fún wọn yẹn àwọn fúnra wọn máa gist ẹ mọ̀ pé tó bá ti ń jẹun báyìí tó bá dẹ̀ ti lọ ṣáyó ń bì kan àbí tó ti inú wọn dùn they talk because they are not even afraid to say those things they are not it's still ó ló ṣẹlẹ̀ lónìí look at the soldier the way he trash the way he talked to Sanwo, Governor sanwo like, and Governor sanwo was just trying to protect those, Abi, kì í ṣe nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ni, pé wọ́n harass àwọn ọlọ́kadà kan, wọ́n gbowó lọ́wọ́ wọn, ó dẹ̀ jáde, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe pé bú wọn, sálárì àwọn Anyway, I'm, I don't want to be talking about this my sister this system but one thing is this there is no country that will tell you that apart from I want kan tí ó pọ̀ tán kàn jẹ́ pé wọ́n máa ń fún wọn lówó ṣeré kò sí ẹni tí ìlú ẹ̀ máa ń fún lówó tó torí wọ́n máa sọ pé kò sówó tó lè fún yàn kò billionaire báyìí they will not stop they will continue searching searching searching for money bó jẹ́ in a crook way títí wọ́n máa fi kó sọ́wọ́ tán máa fi di ẹni tó ní wàhálà you understand this is not good enough the guy must not be sacked ẹran lọ sójú ogun ó ní iṣẹ́ you know the wahala wey the soldier dey do ni wahala wo ni soldier ń ṣe wahala tó yẹ pé when it's time of crisis of fuel like this they go to police station that's when they use their uniform they beat everybody every civilian there is in trouble when you are a civilian in Nigeria before you are in trouble soldier will <laughs> ẹ̀gbọ́n tó sọ haúsá ni onídàbòrò ń báńkì ó tún sọ ó tiẹ̀ sójú ẹ̀ síta during the crisis of epo yẹn epo ò kì í wọ́n sójà náà tó bá délé epo báyìí wọ́n lè dédé gbé ọ̀fẹ́ ni wọ́n lè tó bá ti rà wọ́n lè dédé nù ẹ̀ wọ́n da àfọ̀tí bọ ẹnìyẹn kó da ìbọn bọ̀lẹ̀ kó gbẹ lọ using the uniform and the gun what they need to use to protect the citizens they are using to fight the citizens and this one has a god to fight Sanwo-Olu governor Sanwo-Olu as well and trying to say said he want to register his mind he's a criminal by saying that you want to register your mind that's not the way to do things all right that is not the way to do things all this bad thing because àwọn èèyàn yìí ń ṣe burúkú wọn dẹ̀ kí n máa ń rán wọn níṣẹ́ like wọ́n treat ẹ̀ òun ló ṣe jẹ́ kí wọ́n pọ̀ sí people are getting too numerous now ó ti wá ń dìjà you know these criminals now they are they are ready to fight the government pàápàá they are ready to fight this, the system they are ready to cause war and they cannot fight o ọlọ́ngbọ́n a ní rogun ṣá ní nàìjíríà ṣùgbọ́n <laughs> wọ́n ṣe ń ṣe yẹn tí wọ́n bá rogun rí ẹni tí ṣàǹgó bá tojú ẹ̀ wọlé kò ní bú ọba kò so láyé ẹ̀ honestly speaking wọn ò tí ì rí gbogbo àwọn ọmọ kéékèèké tó ń ṣe ẹ̀bí ní àwọn ọmọ thirty four forty àti twenty eighteen gbogbo wọn èmi sọ pé wọn ń ṣọmọ o ṣùgbọ́n tó bá ti rí ibi tí ṣàǹgó bá ti wọlé sí rí wọ́n máa mọ̀ pé àpá máa ń wà ń bẹ̀ anyway gọ́vnà sanwó-olú ó ní tí wọ́n bá fẹ́ lòyàn ń for your bad job you come and carry them èmi ò mọ bad job tó ń sọ o mi ò mọ bad job tí wọ́n ń sọ o the almighty God will save us from all the so tó bá wá kó yín so Sanwó-Olú ti máa lọ ń kó àwọn èèyàn ní bad job wọ́n máa ti lọ ń ṣiṣẹ́ bad job tó máa ń kó wọn ó kọ́ wọn kàn ní kó sọ̀sọ̀kúsọ ni wọ́n kàn ní kó sọ̀rọ̀ ni ó ní nǹkan tó máa ní wọ́n fẹ́ sọ síta you should but i'm sorry for all of you that tó jẹ́ pé ẹ̀yin náà máa fẹ́ lò ọmọ kéékèèké yẹn àwọn tó ń sọ sí yín lẹ́nu náà láti sọ they just want to destroy your future náà no? because ẹ má dàdúró ṣá because ó fẹ́ kó dáhùn dúró náà kó wá lọ join gbogbo majority of them people looking for trouble looking for trouble wọn kò fẹ́ kí trouble wà they be saying this every day to, wọ́n máa create problem so that wọ́n fẹ́ ṣe nǹkan kan wọ́n fẹ́ create ah. Hmm. anyway ṣá it is well. Mm, it is well it is well ẹ wo dáadáa tó wá jẹ́ sójà ẹ jẹ́ kó bá wa lọ fèsì àwọn tó ń pààyàn yìí tó lé àwọn sójà máa ń ṣe dáadáa tó bá dẹ̀ ti fèsì wọn lára wọn tó ti rí lára wọn mú ẹ bá wa promote ẹ kẹdẹ bá wa fún lówó owó tó wà yẹn kẹ fún but ẹ jẹ́ kó kọ́kọ́ lọ bá wa search torí àwọn sójà máa ń ṣiṣẹ́ gan kó bá wa lọ search irú àwọn tó lọ attack wọn ní gboko that's injust yẹn kó bá wa fẹ́ ṣùgbọ́n àtòrí sójà ni lára iṣẹ́ sójà ni pé to protect the country no no killing no terrorism must be operating the way they are operating Nigeria so iṣẹ́ sójà ni kò bá ṣe tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn gọ́fúnà Sanwó-Olú ẹ tó máa bá àwọ́ọ̀dù owó fún owó tó nídìí yẹn bọ̀tẹ́ jẹ́ kó lọ sí àwọn ibẹ̀ yẹn kó wà lára àwọn tó bá ìdíyẹ ojú ogun níbi tó kó bá fetch àwọn tẹ́rọ́rìsì yẹn jáde á lè mọ̀ pé ṣiṣẹ́ dáadáa tó ti yẹ kò ní máa ráàsì àwọn ọlọ́kadà àwọn èèyàn tó jẹ́ pé wọn lówó tí wọ́n ń bẹ ọlọ́run torí kò sówó nàìjíríà lọ́wọ́ àwọn yẹn tán bá lówó nàìjíríà lọ́wọ́ wọn ò ní máa dó sójú títì these people àwọn ibi tó yẹ kí wọ́n lọ wọn àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe wọn ò ní ṣe àwọn olówó wà nàìjíríà o wọn bá tó bá lówó kan sìn bórí òbí kù bá náà sìn ó máa káwọ́ sókè fún ní èè kiri kan ó máa káwọ́ sókè fún ni ìkọ́sì yẹn máa fún lówó tó bá rí ẹnìkan tó lówó ní kìnìún sì tán máa fún lówó máa káwọ́ sókè fún wọn ni. anyway ọlọ́run á gbà wá lọ́wọ́ gbogbo wàhálà tó wà nílẹ̀ and again kí tó máa lọ nísìn gbogbo bitterness and sorrow you got to let go some things so that you no cause more harm and trouble to yourself let go some problems okay èyí tí mo sọ lónìí nísìn ẹjọ́ tún jẹ́ ìfẹ̀dọ̀mí lórí òróró jẹ́ tún mi lè wà I want to show you this. The ẹnìkọ̀ọ̀kan má sọ pé àdàbí promo ló wọ́rí òun o àdàbí promo wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lánàá àdàbí promo ò wọ́rí èmi o gbogbo àwọn tó ṣì ń ṣòṣì bẹ̀rẹ̀ oníwèé tó bá ti tó time the almighty God will fight them I want to bring this for you oṣù yìí ti parí nsìn but trying to pay my rent but ṣe mọ̀ pé mi tí ẹ mọ̀ pé mi àti mi ti ẹ̀ ṣiṣẹ́ gbà tí mo ń ṣiṣẹ́ gan owó wọlé lójú méjèèjì but a máa sún ó ti yẹ yín báyìí by God's grace we are going to pay it But I want to I want to read this to you. I want to I, won't read anything to you. I just want to show you. Yesterday, yesterday I received a letter from my landlord. I received a letter from my landlord. And the let the letter was written on the 21. On the 21 of December. 21 of December okay, written on the twenty one of December, summon me to court. Okay? That, um, but the cocoa of the court, I don't understand it. My landlord. Ah, uh, but he said to recover, to help him to recover. The court to help him to recover the money for rent, And I want to show you. the on the first of this, uh, that December, I first send him one thousand. I have one thousand, eh, one thousand, one thousand, maybe fifty dollar. I call my Wi-Fi, my insurance, and everything. Don't remove money. I don't have money. I want to pay my rent. I told the insurance to suspend the money for insurance. I told my insurance to suspend the money for now, including my phone, everything. I said they should suspend it. For just wait for me for some time. I'll be paying those one. That even tó bá gé phone me. that one disconnect pé my home is more important and I have the fear of this man in my heart. I do, I do, he owns, he pay bill also. All right? He pay bill. But a lot of people, I'm not saying that and um, I pay one thousand. I send message to that. Don't worry. I will pay the remaining one as soon as I get paid or I get, I have money. And each money I have, when I even go to work, they pay me little, I will send. You understand me? I'm even afraid since but only difficulties is bẹ̀rẹ̀ now. Since the time of these difficulties that they try to work on me, for me not to get officials money. It's a purpose. And some powerful people are behind it. I'm telling you nothing but the truth. So, when I pay 1,000, I said it here that I have not paid my, finished my rent. I pay 1,000 on the first. Okay? And the remaining one, that is um, 1,680 for the rent, the water and, um, and lights èló ni wọ́n gbé wá ṣáà send ẹ̀ síbẹ̀ yẹn báyìí yẹn náà lọ bí one fifty or something so all together is um, like one eight something okay one thousand eight something and when I send the twenty I mean the one thousand I'm not relenting because I believe I'm working and I'm also I mean I'm doing many things many ways to just get money even when my daughter tó bá ní penny by magba lọ́wọ́ in fact this time around I'm not going to pay I'm excuse me tolúwa ni my daughter is sleeping. jẹ́ kí n ṣe kíní but mo wà lórí life yìí I want to explain this. So my landlord for you to know. And this is conjunction with Nigerian people. Some Nigerian also partaker of it. And since the day I was stopped from my work, normally they supposed to have sent my the record of employment to the Canada, you know, for me to have some assistance. They purposely, that's what I believe, they purposely delaying it. So on the 1 I paid the money. And before 20 something, I paid this man lẹ́yìn jẹ́ kí n ṣẹ̀kẹ̀ ó mú mi ń sùn ni mo fẹ́ ṣẹ̀kẹ̀ ọjọ́ tí wọ́n gbé wá tí mo send yòókù and now send another one thousand I mean another another six seven hundred or something you understand me I make sure I pay the money for the house and the little so I mean I think uh, my iṣẹ́ tí mo ṣe ṣá wọ́n fún mi owó tó máa send sí mi láti fi ṣe mo wá send ẹ̀ sí wọn bí mo ṣe gba owó yẹn láti ọ̀dọ̀ on alternate yẹn and I'll send the money to them to the landlord o I'm not owing the landlord o he sued me to court I'm the money I'm just owing for that month was like maybe eighty dollar ló and it's not even the the money for our house then it's now hydro and hydro at times when you don't have money you know I cannot go and steal and I will not involve my hand I will not tip my hand in many things And this, what they are doing to me, is purposely, deliberately. And I believe they are doing it because of President Bola Ahmed Tinubu know, that is there. Yeah. Yeah. Then they are doing it with congestion of some people here. This person, I paid last month, on the first, I gave him 1,000, this house. The remaining one, I was trying to run around to get the balance. I know I'm going to pay the remaining one. You understand me? I'm trying to, I, I, I was trying to, and everywhere I go, they try to block me. As if, ayé ìṣe mi, ayé ìṣe mi o, àwọn èèyàn ni o. APC, I mean, some part of APC, part of PDP, part of Labour Party, with conjunction of some people celebrating that is ọ̀rọ̀ wọn. Ló ń ṣe They are doing this to me. Normally, when they terminate my appointment at work, when they send my record of employment, after 21 days before the time, then we I will get money. Then I'll be able to pay rent. I'm not saying I want to get the money now and travel or do anything. Um, I mean, do anything. And gbogbo ẹ̀yin tẹ́ ti wọnú game yẹn, those of you they they set into game, don't disturb my life. Let me talk. I want to explain things. So, before the time, I know I was quickly running to pay so that, and I was also calling the office of, I mean, the, my former office to, to send this quickly to them so that I can have money. They can do that for me quickly. I can pay money. I'm not talking about eating now. And that's why some of them, they be saying, hey, torí mo ìmọ̀ sọ fún mi pé wọ́n máa Facebook ó máa tó la ilẹ̀ those of them that is the more the matter tún analyse nǹkan kan sìn He sent me, he now sent me to court. He has me to court that they should come and help them, help him to collect money for me. And I read the memorandum of on the face, even um, in the internet. Okay, there is a law. In Canada here, there is a law. If you have been owing, maybe you owe for three months, you are not be paying. So, and you know, there's, I'm not claiming rights, but at the same time, nobody should maltreat me as if I'm a criminal. I'm not a criminal. I am not a criminal. They sue me to court that they should come and help them to claim money. I'm not holding. So far as I'm concerned, I'm not holding for that month. And the time I he, he sued me to court because Iyabo Ojo get a letter, some people in Nigeria get a letter, and some people collide collecting, I mean, together with some people because they want me to they want to force their idea on me to be celebrating and putting them on my platform without giving me penny You understand me? This to me, when I started calling them now terrorists, they say Auto Black they made them. He, he, he, he tried to bring them down. They are terrorizing me. Oh, this is terrorism. Oh, for me because I be thinking that is it because I'm saying no to killing and terrorism. That's why they are doing this to me. And I'm saying this. Okay, let me. I'm not afraid of. Um, I'm not being rude to anybody, but They do things, I collected since yesterday, but I don't want to talk about it. But if I don't talk about it also, it's not good. It's a taboo. Okay? It's a taboo because Iyabo Ojo, Ogbe, wọ́n fún court case. And a lot of people get court case. Am I the one that gave them court case? Am I the one that give anything that happen because if I don't come out to be speaking for them, for the people who sending them. So Nigeria government, you have to do something about these people. Let me tell you, don't flag me. Let me talk. These people, let me tell you, a lot of people, and if the care is not taken, Nigeria government must do something quickly over these people. Some terrorist people are funding these people. It's not a joke. It's a terrorism. What they are doing to me is a terrorism. It's no longer a joke. It's not a fun. Because I'm not holding. And it's soon me to cause. And it says January, by January 29, I must come, I must come to court. I must, I must come to court. I paid before the month end. When did I pay the money? Uh, my daughter, I don't want to disturb her because she's having, I mean, cold. She's having cold. I don't want to disturb her. We, we didn't sleep well because we pray. Nala told we pray. So I don't want to disturb her. She's sleeping right now. If not, Mark Benson, sin. phone and ló wà. Ó dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ code. So I will show you. I didn't owe. I paid the money before the month end. I paid the money before the month end. Now today is six. In Canada, if you are paying on the first, on the sixth you can see an holiday. Once you are resume, some people are resuming on Tuesday. That's on the nine. On the nine, even the bank, if you don't pay to that time, it, I'm not. I don't think it's going to be a problem. Okay, and I'm trying to the level that I'll be looking for one way or the other to also pay the rents. And I want to make money. They are copying me. They are disturbing my life. I can tell you the people behind all this case. I can tell you, but I don't want to. Because I mentioned that I'm saying nothing but the truth. And nobody should be supporting evil. It's through me to court. Because some people get a letter, and àwọn Bukky Jesse, you know. I know people who are sponsoring there. Hey, eh, PDP ló sponsor àwọn yẹn lọ́wọ́lọ́wọ́ ṣe. But to bá ti ń sọ̀rọ̀ tí wọ́n máa pe àwọn kan. Because some people get a letter. Am I the one that send them? APC náà wà ní one tó ń ṣe àwọn tí wọ́n fẹ́ di president am ah, ẹ fi mí lọ́rùn sílẹ̀ ṣe bẹ́ẹ̀ rí pé wọ́n ti pa bàbá ọmọ mi kí ló dé the way you are disturbing me you are disturbing my daughter what is it. they is all this they are getting people around me into the game Wasiu Ayinde you are part of it also I will not leave you alone But look, go and check it. Bukky Jesse abuse you. She always go after you every time. Although she's your former girlfriend, you slept with her before. You never do anything. Oh. Why you tofi tevino do mommy? What is all your problem? They said they sue me. I'm not holding this person. And for today, gone, What if Bella láti ọ̀hún you are paying late. If I pay late, the situation of the country It's the one that warrants it. If I have it, I pay. And I've been trying to even move. They will stop me also not to move. They are stopping me not to move and to be harassing me. Even when I say I want to move, I want to go to Nigeria, they are even delaying me for me not to get out. What is their mission? You know what? Let me now tell you. I will play something today. I don't want to play it. Tó bá tún wọ́n kan tún mú But this one, I'm not guilty for it. I'm not owing this person and he brought a letter for me that they should come and help her to collect money from me. Which money? I'm not owing her. I draw. But you're kú eighty dollars tí I pay at the end of everything I pay the money and after that he pay he write me a letter. This is it. He wrote me a letter that I should come to court on the 29th. For what? For what? For what? What is the business, if I'm talking about Nigeria, what is the business of Niger Canada people with Nigeria problem? What is it? Why is they, because if I want to interpret it, why they want to be sponsoring problem against other country? Because I came here and I want to have peace and they are not giving me peace. They're disturbing me. They are, you know how many times I've collected money to pay money to pay my rent in Canada? What for? When I not when I can work What is it? I pay my rent and he still writes a letter that I should go to court. And that is why you see, let me mention Dino. Dino Malaye also, leave me alone. You are too wicked, Dino. I don't want to call you out. Because tó bá pè ẹ́ jáde, tó bá call you out. You have been working for all these pastors. and you ni mo ní pé kí wọ́n gbé Muslim sí wá. It's not my problem. What is your problem? What is your problem? Why you? all the people do you know if i get angry i'm a jatan o ẹ lè ṣe dúkẹ́ pààyàn lọ and i will talk if i get mad if i get mad if i get mad eh, lè ṣe dúkẹ́ pààyàn lọ ọlọ́yẹ̀dùmarè kò dẹ̀ sẹ́ni tó bá ṣe tí ìwé ò ní we bẹ́ẹ̀ ni mo sọ fún yín irun ẹ máa ń run àtàwọn tó bá ń lò foreign land. máa ń run i don't want to talk leave me alone dino leave me alone i don't want it's not leave me alone Oh, fún mi lọ́wọ́ rí tó bá dẹ̀ ló gbogbo yíntẹ́ lówó ẹ̀ gbowó wá láti ọ̀run opportunity lẹ ní leave me alone they sue me they sue me i'm not owing this person i am not owing this landlord and she said i mean he said that i should they should call to come and help him to to collect his money so that the court you know what he's trying to do the court will tell him he will say that he already get a, I mean, a court that after some days, she can tell them to come and jet me out. And I'm not owing you. The money I want to use to pay for my rent now, I call the tenant living in my house. The tenant, Papa, I'm not collecting the money. I'm not going to collect the money from them. I will return the money back to the tenants. He should get out of the house because it's a plan also. If I cannot stay in Canada, I should be able to stay in my house. And I should be able to stay in my country. Because all the people, even the Igbo boy, the guy that live in my house, they say, they also into clique. The Igbo person living in my house is a celebrity also. It's a clique, there's a clique going around me. I'm going to give them their money. And time I come, they should get out of my house. If I cannot stay in Canada, I should stay in my country. And nobody must make life difficult for me again. I'm not owing this person. That's why life is difficult. But for this month, I've not paid. And there's holiday. Everybody resuming on the 9. And for that, I'll be waking, working, looking for a way to pay the rent. I don't want. Even when I don't eat, I will pay the rent. A lot of benefit I am entitled to. They are blocking me. Where they're supposed to pay me 800, they will pay me 200, 150. Just for me not to get the money to pay, they want to make life choke for me and difficult. Because there some people here also supporting, some politician also here supporting some some failure politician in Nigeria. Because this is what I believe now. There is something that these people are doing with these people. That is why they so much have interest and they want to kill innocent child. For what? I'm saying no to killing and terrorism, and you are busy disturbing me. And the moment, you know now, when I was talking now, they quickly, they, they send me, oh God, I don't want to talk. They will give you something that cannot give you money, that cannot feed you, that cannot do anything. If I cannot stay in Canada, which will be stay in my country. The Igbo guy living in my living in my house, I will return your money back to you. And any money that comes into my account, I'm not giving to any bullshit sharing my money to anybody on Facebook. Read my lips. I'm not giving my money to any bullshit. I'm not owing you. The, this month I've not paid it. And some people, they will owe for one month. Owó oṣù yìí is for next owó what you ni mi ò ti san o. that dẹ̀ lost you caught court last month. What ti lost, sọ pay? òun fẹ́ kí wọ́n bá ń gba owó lọ́wọ́ mi. Owó kíni? Dino máa gbégbò sójú. Dino you were wicked So Don't let me talk. If I talk, ayé ẹ̀ máa bàjẹ́ pátápátá kárí ẹ̀ ọlọ́run pákó pààyàn níbẹ̀ ṣe máa ń pààyàn tẹ́lẹ̀ wọ́n máa ń sọ pé wọ́n ń ba ayé yín jẹ́ ń sìn mo ń bọ̀ mí ti dè pọ̀ gbogbo yín wàsíù gan níwèrè ọlọ́run ló mọ̀ mọ̀ yan àwọn òsínwìtì mi ṣùgbọ́n ọlọ́run náà mọ̀ pé ọlọ́run gan mọ̀ pé ó wà nínú capable of destroying all the enemy all the people that want to destroy me all God is capable to destroy them olóṣè aláwo yín kì í ṣe pé bóyá ọlọ́run kọ̀ mí sílẹ̀ you are you be saying that you are bigger than somebody In nígbà tẹ́ ń bọ̀ láyé gbogbo know. olówó gbóná olówó gbó tó wọn sílẹ̀kùn fólè tẹ́ ẹ ta gbogbo resources nàìjíríà ṣé ẹ gbó wá látọ̀run ni you be carrying yourself as olóṣì làwọn kan olówó làwọn kan the money you are boasting but yín Tell ń ṣèkà fún mi tẹ́ rí pé lówó tẹ́ fi ń ṣe ẹ̀yin lẹ́ lówó ni it's not your money it's not your money i'm respecting you you guys a lot and now and let me play let me i want to play something for you ibi iṣẹ́ tí mo ti ṣe ọ́fíìsì mo ṣe come and see what they are doing to people there in the office I have to if I quiet don't let don't má tọwọ́ sí mi lẹ́nu and you cannot kill me I'm not a terrorist I say not to killing a terrorist. and I've not stole anything I don't commit crime you shot me all over the world so don't let any criminal start to wage war against me I want to play something for you I don't want to be angry if I get angry God will be angry with anybody that make that provoke me enough is enough of the bullshit because Since yesterday they brought this letter to me. My daughter, I'm just telling you, she wasn't happy. She couldn't sleep. We started praying till throughout night. What is it? What is it? What is it? Ah, ẹ ti pa bàbá ọmọ mi náà. Gbogbo yín àmọ́ ẹ But let my daughter be. What is it? òun ló mú mi ṣe ń sùn nísìn mo ṣe ní kó lọ sùn ẹrú ojú ẹ bó ṣe pọ́n lẹ́ẹ̀kan she cried throughout night. àwọn christian yìí náà dínà náà gbé kalẹ̀ láti máa lò fún mi ìyábọ̀ òjò ló ń sponsor gbogbo àwọn ẹjọ́ tàkùn máa ń ṣẹ́nu kò yé gbogbo àwọn àwọn sójà tó ń bú sanwó-olú gbogbo àwọn opponent wọn gbogbo ló ń bú wọn If you, you contest an election, I mean, you contest election, you don't win. You don't need to destroy the system. If you are destroying the system, you are the enemy of the country. You are not the friend of country. That country, to back contest election, to one wage war against the system, destroying everybody. You are the enemy of the citizen. You don't love the citizen. You only taking advantage of those girl, boys and girl. You pay one lower, lower, you give them small, small thing, and then a turn want to terrorists from Mama Law, Mama Shayagbagba, Mama Ni, be bold, be bold ẹ̀sìn wíní ni ẹ fi mí lọ́rùn sílẹ̀ i'm not going for this month mo ti tún mo struggle ni pé okay o ẹ jẹ́ n sáré gba owó ní Nàìjíríà o kí n fi sanwó bí wọ́n fẹ́ kó wá lé mi jáde kí n sùn ta kò ní dá gbogbo yín tẹ̀ wá bẹ́ẹ̀ àdúrà ìpè ní màá gbà fún yín èpè mo ti bínú mo ti inú mi ti rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ but ní secretly you torture me ikú burúkú ló máa pa yín ẹ bá máa jọ sọnù ni ikú burúkú òótọ́ fọ́ tọmọtọmọ lẹ́dẹ̀ máa Ọlọ́run máa jọ yín kúrò wọ́ lójijì lọ́lọ́ máa wo gbogbo yín dànù mo fẹ́ play lane I want to play two things. I want to play two things. I want to play one thing about the office with my share. Two years ago, maybe going to two years now, a lady, a, an old woman about 60 years, she approached me when I go to the office because after working, you go to the office and submit your slip, your copy of the slip. You go with the copy also. So when I was coming, she said, ah, are you working with them? She was telling me, you know, I told you that the spirit of God in me when somebody is close to me the spirit of God in me the spirit of God in me Di dino leave me alone leave me alone tó o bá fẹ́ kan leave me alone tí n bá dákẹ́ dino leave me alone dino don ṣèkà fún mi mo. Ebi kan mo bá tiẹ̀ jẹ́ ìgbà tó ń dùn fún ẹ sọ fún mi lówó rí ni mo ti ń jà fún ẹ láti five years mo ti kojú ìjà kọ àwọn tí ò yẹ kí n kojú ìjà mọ́ kí ni problem yín leave me alone <laughs> gbogbo yín mo kàn ń wọ̀nù yín ni mo mọ̀ pé mo ń ṣe ẹnu kù mẹ́ mo ń ṣe ẹnu kù fún gbogbo yín ni àti Ìyábọ̀ o àti gbogbo yín o àti ẹ̀yin olórí kúkú yẹn o I no dey fear anything again leave me alone I want to play something for you ọ̀rọ̀ analyze sójà lásán sìn gbogbo àwọn èèyàn ló máa sápamọ́ àwọn èèyàn pàtàkì tẹ́ ẹ máa rò pé àwọn olóyè kó tó orílẹ̀-èdè ṣe àwọn ló máa sápamọ́ náà máa ba orílẹ̀-èdè jẹ́ I want to show you something I work for Dino should you do give me kọ́bọ̀ you don't give me penny ọjọ́ tí n bá sọ̀rọ̀ pé mo ṣe bíbà mi ní mẹ́ tó máa bẹ̀ sí dìde ogun sí mi ni ọjọ́ tí n bá gbé sókè tí mo kàn lé bíbà nǹkan tó ń kọ̀ lè ṣe fún mi náà ni pé kọ́ fún wọn ní nǹkan tó jẹ́ pé right mi ni ẹ̀sìn wíni gbogbo ẹni tó lọ́wọ́ nínú ogun tó ja ọmọ mi tẹ́ ẹ̀dẹ̀ tún ti jábọ́ lágbára ọlọ́run mo ní pèsè lọ́wọ́ dọ́jọ́ alẹ́ èní lè dùn fún yín ọ̀la máa kúrò bí jogbo gbogbo yín po tẹ lọ́wọ́ tẹ̀lẹ̀ lẹ́ẹ̀ni jáwọ́ many times mo ti jáde mo sọ pé let there be peace mo ti pray fún yín mo ti dáadáa fún yín ẹ má máa gbógun tì mí kò ní dáa fún gbogbo yín ọmọ yín ò ní pèsè lọ́wọ́ lọ́jọ́ alẹ́ ẹni wá sí kankan tó máa ṣe ọmọ mi o torọ́ ọmọ mi mi ò gbá lọ́wọ́ ẹni bọ̀dọ̀ ọlọ́run ló fún mi ó dẹ̀ máa bá mi kalẹ̀ mi náà ò dẹ̀ ní kùnà ayé ẹ̀ báyìí ṣó ti yẹ yín mẹ́yìn so èyí tó ń bá èyí tá a jẹ èyí tí ìdán jẹ tẹ̀tẹ̀ wọn kì í jẹ dágun róbẹ̀ kò sóhun ìjà olórúkọ tí a lè dàkọ mi tó máa ṣe gbogbo ẹni gbógun tèmi ẹ ní sinmi àṣírí yóò ní bò olórí burúkú ọkùn obìnrin náà máa bá àwọn terrorist wọn máa kó gbogbo ìbọn sọ́wọ́ àwọn èèyàn mú bọ̀ mi tí dé. Hmm. wọ́n máa ní kí n lọ sí mí ìjẹ́ lówó náà ṣé tèmi bá jẹ́wọ́ ṣe béèyàn tí ẹlòmíì ń gbénu ilé tó lo three months tí ò ti sanwó lé some people are three months they are owing for three months they have not paid and they di wọn ṣe wọn harass wọn you just want me to be disgraced n tó fẹ́ fún yẹn ló bá jẹ́ tiẹ̀ gbogbo yín tẹ̀ wá ń díẹ̀ gbogbo tẹ̀ jẹ́ fẹ́ fún yẹn continue ẹ̀ máa fara ni mi báyà ò ní níyín pa let's bet it tára me. tù mí tí mi ò níyín lára nà án ẹni tó sọ pé ńgbà tẹ gbé ọmọ wa náà tẹ rán sínú ilé mi ta ló rán ọmọ sí mi ta ló rán ọmọ yẹn boy yẹn tó wá sí Canada ta ló rán sí mi ṣé mo ní kẹ́ rán ọmọ sí mi ṣé mo ní kẹ́ ẹnikẹ́ni kan pè mí mo máa analyse ẹ̀ náà ṣé mo ní kẹ́ ẹnikẹ́ni bọ̀dí pè mí máa sọ pé ọmọ kan dọ́sọ̀ kò lè accommodate ṣé ta ló accommodate Sarah ta ló accommodate mi tẹ́ńdọ́gbọ́n máa bẹ àwọn èèyàn síyàn kó lọ poison ẹ̀dànù kí lẹ bẹ èèyàn sí mi lórí Facebook fún tẹ máa ní kó dọ́gbọ́n wá sínú ilé mi tẹ máa fẹ́ fíìsì èèyàn pẹ̀lú mi what for You hack my phone already. It's okay for you. You can put camera here in this house. There's a camera in this house that listen to whatever we say. It's true. I'm not afraid of it. If I commit crime, if I'm a criminal, do you think I won't be afraid? Long time ago, mati guy gba ìwé pé travel, mati ti padà sí Nigeria. No, àbí kí n lọ sí Do you think me sit, run away? I'm not a criminal. The criminal will wage a war against me. Anybody wage a war against me is a criminal. Kí mo dé gbogbo ojú bí gan lọ́dọ̀ president yẹn mo ti ṣe iṣẹ́ torí pé wọ́n rí mo ti ṣe gidi for president Bola Ahmed Tinubu wọ́n wá pẹ̀lú gbogbo ọgbọ́n òṣèlú wọn fún mi lówó mo sọ̀rọ̀ fún gbogbo wọn wọ́n máa ní wọ́n make use of èèyàn wọ́n máa ṣe bí olórí kò ní dáa fún gbogbo yín tó yọ mí lẹ́nu kò ní dáa fún yín òfò lẹ́sẹ̀ olórí burúkú they send terrorists all over the Facebook they promoting bad thing i'm not hearing this person sue me to call because wọ́n sue Ìyábọ̀ Òjó wọ́n sue àwọn olórí burúkú ṣe ṣe mi rán wọn ṣẹ́ ni ṣe bẹ́ẹ̀ yìí lè rán wọn ṣẹ́ kọ́ máa lọ attack àwọn èèyàn you send them to be attacking people mi ò kẹ́ anybody ọkùnrin kankan jẹ́ leave me let me just have my way i have my life don't monitor me don't disturb my life And ẹ̀yin olórí burúkú apàyàn yìí apàyàn ni Nini. I want to play something for you. To you, how they've been, They're using people to torture people. Then let me, if I'm, if, if this country, I borrow a èwo la bro ma lọ gbé ní kinní tí tí tí ṣe mo mo mo mo mo lọ invest Nàìjíríà ni wọ́n gbowó mi àbáwọn èèyàn kan ló wà ń bẹ̀ tó don't don't disturb my life mo bọ̀ mo fẹ́ mo fẹ́ gbé jáde fún yín I want to play something for you I don't want to play this I just want to play one of it. I want to play one of it. I don't want to play everything. I want to play one, one, just one. Just one. I want to play one, one voice note. Not voice note with the face. Before I play this, let me tell you, this woman just approached me one day. When I tried to drop my my pay slips, yeah. Look at the time. Let me show you. I won't show you the face. I won't mo ti mute I want to show you the dates you can see the date do you see the date June 9 2022 around 3:30 you know we close by 3:30 seven minutes later you can see so and I try to record this person I try to record this person because I know that it's Holy Spirit that danger me Holy Spirit dino ìwọ náà ló wà gbogbo yín ẹ̀yin mọdra onírúurú àti gbogbo yín ẹ ilẹ̀ ń ba ẹ fi page mi sílẹ̀. wọ́n máa ní kán bú nǹkan bú nǹkan ba lè máa ṣe bí kinní fún kán ba lè máa dìde ogun sí mi á wá bẹ̀ wọ́n ní bíbá ni wọ́n rúdù sóhun àmọ́ iṣẹ́ mi iṣẹ́ ọmọdé ni tí ìbá jẹ́ àwọn èèyàn gan èèyàn pàtó tó tó ẹ̀pẹ̀ yín náà sí position wọ́n àìsù gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àrí gbogbo yín tẹ́ máa ti mu gàrí tẹ́ máa ti wà bí kinní ni tẹ́ máa ṣe tán náà máa ẹ̀pẹ̀ yín You can see the date was 9 of June 2022. It's not last year is here before. By June of this year, that's one and a half years exactly. One and a half years ago. This is one of it. Okay? This is one of it. Okay? This lady, when I drop my my paste, I mean, my my what do they call it? I'm coming after I mean I drop my paste I mean oh sorry I forget I will remember now though the slave paper we normally sign we we fill before we ká tó so I dropped that paper that day she also dropped the paper we dropped many at, at least about two to three company or two company they drop their paper on that office the same office that's not office so I drop when I drop my paper there I don't know, maybe it's Holy Spirit. Maybe she heard about anything about me. I don't know. She just approached me. I mean, when she saw the paper, no, nobody told, I mean, when she saw the paper that, oh, it's, uh, I don't want to mention their name, that, oh, is this, he mentioned the name of the company. She mentioned the name of the company that was, I don't want to mention their name. She mentioned the name of the company. She said, leave that place. I said, <laughs> I smile. Say, when, I, when did you start working with them? I said, oh, I'm a maybe two and a half, going to be three years, two years plus then. That was then. no. He said, oh, just leave that place. <laughs> I smile. I said, why? He said, oh, they will do this to you. I said, they will do that to you. I said, no, don't worry. I mean, I don't, I now listen to, to her. And I'll be facing a lot of problems said, leave them, leave them. I said, no, I, just, I smile. You will, You will, Emma Gbopo is me. Because I want to play this. I want to play this. You know, when I wanted to show this letter now, one thing happened. They sent me message. Another person sent me message. They want me to forget about it because they don't want me to print. They don't want me to expose this on the social media. They purposely, deliberately torturing my daughter. My daughter was like, But why now? What do we do? On the 20, she wrote, this letter was wrote on 21. We already paid before the time. And we are not owing her. I mean, owing him. Which money now they sue me to court for? This money, To buy jet paper, you ṣẹ̀ṣẹ̀ kọ́ láàárọ̀ yìí See, pay on the first. I'm going to okay, on the first, note ti kọ letter yẹn. But this letter was not being written on the first. On the 26th of December, on the 20 something of December, they wrote this letter. So, and I paid before the time. Tell me which money they want court to come and collect from me. And that's why they, and I was calling the office again that, you said you are going to send my record of employment to the Canada so that they can give me what the benefits, they can support me to parents, not to eat, to not to buy clothes, to just to parents. They refuse to send the letter on time. I don't get angry. Yesterday, they, they now sent me some message that stop calling the office, call this person, and I want to play this now. One of the people I don't know why. That day I told the woman, I said, are you sure about it? He said, yes. I've been working with them for 20 something years. I will play for you, for you guys. I will play just part of it. And another one, two. He said, I've been working with them. This person is for my 80. But she's a black woman. She's for my 80. Said, I've been working with them for 20 something years. I said, what? How old are you when you came to Canada? She smiled. Because I don't believe that somebody will work with agency for 20 something years. You understand me? She said I work with them for 20 something years. When I work for three days, they will pay me one day. And she said after some time, they would like, if, you, if they know that you are clever now, they will sack you. They will employ another person that they can easily shit. It's not me that was going to talk. You hear by yourself. I don't want to play this. But I want to wait for because they are telling the lawyer not to stand for me that is why I have evidence a lot of evidence with me that people will be maltreating my daughter for what am I a criminal if I'm a criminal get me arrested if I'm a criminal get me arrested I'm not a criminal I've never committed any crime speaking on the social media for the explaining people who deal with me I have right to talk And I'm also saying no to killing and terrorism. When I notice people are not speaking for me and they try to shut up my mouth, they want to ruin me, they want to kill me just the way they killed the father of my baby. I've been shouting this for a long time. And that's why I started talking on social media. What did I do wrong to these people? Who are the people behind this scene? Who are the supporter? Who's supporting the criminal? Back home, the criminal that's operating in Nigeria. Who are those people supporting them in Canada? I have a question because every office they will be pretending need some people from Nigeria they be operating some offices in Canada. That's terrorism. Some people who are who are not a citizen of Canada are not also working in, living in Canada. Why are they having access to some things in Canada? And they commanding some people and they making life difficult for me. What for? I want to play this. I don't want to say anything about them again because even when they terminate my appointment there, I still pray for them. I'm not a fool. I want to play this. And nobody will tell me to, re to remove it because they maltreat me. And I will do it. If this time around they, they bring the data, we're going to face this. We're going to do this. And if they tell me not to record it when they are in court, I'll be talking when I come back to, to on social media. The whole world, I'll be calling the United Nations, I'll be calling the whole world before to save me from this mess. Now I want to play this. No, I don't understand. When you are working for alternate care, yeah, you work for five days. No, like I used to work for five days. I work for if I work for five hospital, she pay me for three. She keep two. All the time she keep doing that. She used to send me to a home. Home men like those autistic medically handicapped. I go there. Okay, there is no time sick for that thing. Okay? Instead, she put it on that I was working for. I told this woman, I don't know this woman, but she worked with them. They will see, you see the face of the woman, you know, because she reported them. Okay? And uh, I told them, I, I started recording because I know what they are doing to me. They said it's a criminal offense to record. It's not, a, to me, it's not. Because I know criminal, I have to be smarter than my, the criminal working, I mean, trying to play some dirty game around me, to rope me. Okay? I'm playing this. I have many three, I mean, no, two people like that. You know, she started talking when you notice this. She started talking before I asked questions, and that's when I know that I need to record this because I know what they have, what I've been passing through on these people's hand, and I kept short, and I was looking. I don't want to say anything. They tortured me. They wage war against me. They suffer me. I've been through many things together with my daughter. Since yesterday, when my daughter received this letter, that she know that we pay this money. We even struggle to pay the money. We struggle to pay the money. And see here she's brought later. Because some people, Nigerians, they are, they are, they are giving them, I'm saying with authority, authority that some people, Nigerian people, they are the one also telling them to do this for me. And some opponents of Tinubu. Why is Nigeria, other country, prognosis to the system of Nigeria so much? If there is nothing hidden, if there is nothing crime, going on systematically. Now I want us to play this and I will analyze again another another thing. That boy they sent to me that go viral to disgrace me. Who is the person? The person must be fetched. I must know the person. They said that I I I am being I did I treat the boy bad what they have been doing to my daughter in Canada is it good because some some terrorist people they are sending some boys all over the world I've said it before that they are sending terrorists to people system people should open eyes and if anybody supporting terrorists in Canada it's not my problem if you don't want me again I tell in Canada it's not I'm not about the money life is more precious I want to be alive for my daughter I'm not a criminal let me play this I don't want to do this because people are playing on my intelligence they trouble me every every day ìyẹn ni olóbùkù yẹn náà jáde máa ṣe pé àdàbí promo ló ń jà wọn àdàbí promo ò jà àṣírí máa tú ni bẹ́ẹ̀ mo sọ fún yín àṣírí máa tú ni kàkàkílẹ̀ kú ilẹ̀ máa ṣàní ewu ní ilẹ̀ òkè kú. For three days in the end. Listen, let's listen from beginning. Yeah. You work for five days? No, like are you still for five days. I work for, if I work for five hospital, she pay me for three. She keep two. All the time she keep doing that. She used to send me to a home. She will mention somebody's name. It's not my problem. She's the one that mentioned it. For you to know. But you know, I don't want to fight. I don't want to sue anybody. I leave everybody for God. Because I know God also fight for me. But people continue torturing me because they want me to die systematically. So they won't say that anybody kill me. But they torturing me. What did I do wrong to you? Those you coward, tell me what I've done wrong to you. That you are torturing me, torturing my daughter. It's a taboo. I came here when my daughter was a teenager, a baby, a, and I a minor. And they've been torturing me and been crying since that time. From one battle to the other. What is their interest? Kí interest one? What is their interest? You better, if you have one thing you wanted from the system, show me love. And I, I will present it to the whole world and everything will be okay. You will get it without even torturing me. But if you want to destroy me, do you think you can get anything? You get trouble. Even today, God forbid, I will not die. You, you, you kill my enemy or you kill anybody, you think you are going to you cannot succeed then that's the end of your journey in life also he cannot kill me because i never kill anybody and i never do evil to anybody even this person i never ask any question but because god is always by my side and he always want to expose people listen one man like does what is medically indicated I go there. Okay, there is no time sheet for that thing. Okay, instead she put it on that I was working for. Like if you work for those home, you are not. There's not going to be like a sleep like those form you fill. They just say go and work, go and work. And the other day when I say they pay me twenty dollar also, that's what they do. Because there's no evidence. Because when you go to court, they ask you for the evidence. You understand me? The populace doing that. You understand me? And this lady just approached me, and said, oh, leave. They, these people, they're going to frustrate you. They do it for people. I said, me, I, I, I, I'm just a person that I love, I endure so much. Before I speak out, I endure for people. But that's why when people, I behave like a fool to some people. And that's why they believe that she's a fool. You know I'm not a coward. You know that I'm not a coward. I am not. three days in the NTK place, she put on me one day. Every time she keep doing that because there's no time sheet. So I always make a photocopy. Time sheet, time sheet. I want to mention. I, don't understand. Time sheet that time. Okay for alternate care. Yeah. You want work for five days? No, like I just work for five days. I work for if I work for five hospital, she pay me for three. She keep two. All the time she keep doing that. She used to send me to a home. Home man. like those autistic, medically handicapped, I go there. Okay, there is no time sick for that thing. Okay, instead she put it on that I was working for three days in a handicap place. She put on one days. Every time she keep doing that because there's no time sick. So I always make a photocopy. Maybe she's she's trying to steal your money. She is. What's what, what, what One thousand nine hundred. Their name is uh, Louis. That's the one who, who distributed the one. Oh. They are oh. Louis. They are Bonnie. Louis. Yeah. Oh, Louis yeah. is in charge of the house, home care. She like, she like, and you know what? He give you, you know, attempts. Uh, oh, he send you home. One thousand nine hundred. This is, this is not the only one. We, you're going to listen. I'll play it finish. So if you believe that you can be torturing me, eh? I'm just being shy. I'm being, I respect people and eh, as a child of God, okay? So I'm not afraid of your, all the bullshit is too much. And stop! And I know, just leave me alone. And stop those people fronting for this. Tell about family, let me go. Stop molesting me. Stop disturbing my child. She sent you home. They send you home. They tell you they give you the same amount. How much they pay you? No, when a home is twenty-five dollars. It's different. Home Your, is twenty-five. Home, home is for people with handicap. They send you five dollars. They send you there already. No, at times they send me home care. At times. Uh, okay, home care they pay more because those people they are handicap, They are autistic. wọn ò sọ fún mi rí ní ẹni home care yẹn eighteen dollar náà máa san mi ti ẹ̀ sọ̀rọ̀ kankan but normally kì í ṣe ní tó bá wù wọ́n náà máa ń sọ fún mi ní tó wù wọ́n náà ṣe fún mi. Okay, how much they pay you for this hospital if you come to hospital? I don't know. It was 23 when I left. It wasn't what I left. time you left? I left, it was last year. I left. You worked for them for 25 years? No, I worked with them for 21 years. And I left. Why? Why I left is because too much stealing my money. And when I go to Quantum, Quantum is good, he's Jewish. When I go to the Quantum, I send that to Quantum. Quantum look, and he said, give me your proof that you was working for fire. I, I was, thanks God, I was making a copy, photocopy, and I show all my photocopy. Huh? I see. see. You know, they used to do things for people like that, you know, they, but me, mm. oh, they still people. How long and you been working for them? Not long, two years and a half. You know, you don't know them. I don't know them. And you know how she is? When you tell her, when she send you some place, you say, no, I don't want to go because this place is there. Powerful. And you fuck off. I say, hey, you're somewhere from? She did that to me so many You can see the way they are rude. They will tell you, fuck off. You understand? The other day, I posted a video. I wasn't even talking about them. They said I should remove it because the picture was beautiful and me and my daughter was putting up both Jesse. They asked me to remove it because they don't want to see me with any good thing. It's not the one doing that. There's some people saying that. Even because my daughter that time, I said I presented a car to my daughter. Do you know the trouble they gave to me here? A lot of people buying, buying their children things. A lot of things in America there, they bought a lot of things for their child. And I said, I'm not going to do that again. And they still here, they still disturb me as if I stole money, as if I commit a crime, as if I've they find me in one thing or the other. They've been they've been going after me for a long time. Did they see any crime with me? Even here in Canada, I when I heard something information, I talk about the police and they will cover something. Why are they now seeing me like I'm trying to to be a good a good person and they are they're fighting me seriously because okay and i say okay no problem even when they are talking about things i mean when i see things i'm not going to talk about them again but why are you stopping me they supposed to because they are planning this letter they want me to be sued to court to tell the I mean the judge I mean the court that I haven't paid because they won't that's why they refuse to send letter of my record to the Canada the people who supposed to pay me some things you understand me and if I talk now they can tell them not to pay me anything the my daughter everything about us that can relieve me they're telling them not to give not to release they're frustrating me and release my things. It's not by force. I tell you, it's not by force. I can get out of this place for people to be disturbing my life, somebody to be colliding with something. What did I do wrong? Let's àti button. Oh. Let me, I want to play it. I just want to play one. I won't play the second one. You can show the woman's face. And the people from the office now, my former office, listening now, they will know that this, a lot of people sued them to court. Personally, some of them, they'll be stealing people things and they will tell you not to talk aláti go, and they will still be maltreating you the maltreating the way they treat me is enough we have a lot of white people in Nigeria the lot of is white and black we are the same the same father the same mother we are created by one There should be love. I even drag my country I drag a lot of my black people to to praise white what did I do wrong did I commit offense I never I never abused anybody. It's because the way they treated me that day. That's why I asked the question. And they, they terminated my appointment because of that. I wasn't angry. I, they do many things to me. I wasn't angry. I was many things going on since that day also. I wasn't angry because they want me to come so that they can bring another letter here. And I have a lot of evidence. Bring letter. A lot of people don't know I have a lot of evidence against them. I have it for real. When I tell you I have evidence against you, I have it for guess. It's, this one is not for me. What they've been doing, I have people too. And another one, those one that are Nigeria, I don't want to mention them because Nigeria, most of Nigeria, are not my friends. Because some of them, they send them to be disturbing me. I'm not, I'm not speaking for that. This man is a woman, is an, an 80. The phone wants to, went off. I want to charge it now. I just played for you. Just one of it or two I will play. Just for you to see and I will analyze another thing. Ta ló rán ọmọ yẹn sí mi. Kí lẹ rán ọmọ sí mi pé kó wá pa mí sílẹ̀. Killers. they must build one gbọ́dọ̀ I must share now I'm looking for people to share my house so ẹni ẹ̀ wá tún lè kó agbóògùn sóúnjẹ fún wa á lè kó agbóògùn sóúnjẹ fún wa ìkà olórí burúkú ni ẹ̀yin olórí burúkú tẹ́jọ́ mi lẹ́nu tẹ́jọ́ ọmọ mi lẹ́nu yẹn ẹ̀yin ò ní dáa oh god ọ̀tọ̀ ni charger tí mo lọ this is the charger set. I don't want to fight They'll be looking for your trouble if some people tí wọ́n bá bẹ̀rẹ̀ pé kó máa bá ìjọba nàìjíríà jà torí pé wọ́n fẹ́ máa kó ẹnìkìtì kan wọ́n máa rán mọ́ pé kó máa tí wọ́n bá ti ní problem wọ́n máa let me tell you Nigeria government some people who send people to you they are foreigners who send problem to system many country bẹ́ẹ̀ ni wọ́n máa ní kó máa jẹ̀ kó pa ìgbà tí adákẹ́ ń kọ́ kí ni wọ́n ṣe kí I want to play it the whole world should know because they be telling you Auto is because she's bad i'm not a bad person everyone know that i'm a good woman a diligent woman a faithful fellow. you see they are very rude some of them dey just tell you small kind of fuck off respect is give and take here when you talk they say it's rude they also hire them they are not the owner of the company They are not the owner. She lied to me so many times. So one day, like, you yeah. That's, and after that, you she cannot report to the. No, you don't have to report because that's your personality is like that. Everybody knows that she's like that. But if you what is her name again? See, they have Louis, they have Bunny. Bunny is the one who just, you know Bunny. But who steal money? I don't know anybody. No, it's like I don't know if she did that to everybody, but she was did that to me. That's what I did. Mm. Then I go to Quantum because they don't like you when you go to the big head office. They don't like it. Where is the big office? The big head office is in Magill College. They call it Quantum. That's the one who was who, who, who They don't have a branch in the other states. I see it. Oh, here it is. Quantum. It's a it's oh. a quantum. I'm like, that's good, you know. Sorry for that. They, I know some of the time they when, they when they have problem with them, when they don't pay my money, you know, this I call them. And when I call them, you know, people sleep. They don't I, like that. They don't like when you call them. Me, I you work. Open your eyes too much. You know, no, no, no, no. no. Me, I work with the government. I mean, I work on the. I'm a blogger. I know, but if you show them that when you get paid, you, you, you always. You don't no, no, no, me. I have problem with, with, with my country, uh, with my government. Yeah, so when they know me. They don't you they cannot make me like this. No, okay, let me tell you something. When you don't get get paid where did you call? Because they have two offices, make sure you call the, the Amanda office, I call you know Amanda. No, you don't call that place. You'll be in trouble. You have to call Quantum. Quantum is the one who make the payroll. That's where you have to call. No, at times I call when they yeah, I call payroll at times when they don't pay my money complete. But before they call I call at times for If they don't pay my money computer, I call payroll. No, the, the payroll is quantum. Yes, I call them when they don't pay my money correct. Yes. The last time, two weeks ago, they didn't pay my money correct. I called them, they paid last week. So that's the way it is. It came from not quantum, it came from Adveratia. It's still one. Oh. You know who, who they're stealing? Those new employees, those new. Oh, yeah. they're stealing new employees. Of course, because they don't know the trick. They could fool them. What you, what, what, what, what, do you think? We are all employee. They left those all go and they take even I, Quantum said that. Why they, they, they left all my all on employee. They give you work every day, every day? I was working seven days a week for them. All the time they give work, work, work, work, and after that they don't they don't Maybe they see you get too much money. No, yeah, and they don't send all this report to quantum. See? They don't send it. They don't send to the head office. Okay, they, they, want, huh? they, they, they keep it in the, you know, they have two offices. Okay. You know, Sorry. You know the small office? The small office keep it. They send some, they don't send all. So when I say, uh, I was working for five hospitals, they don't pay me. They send three hospitals, they don't send those two. Where's those two? I'm going to call them. So that's why I say make sure that they don't do that to me because you are new also because who who company going to throw all those old employees who have experience to take you because they want to cheat them. Oh, so they want them to go and new to they come. All those old employees gone. And they take you to cheat them. Oh. So that's why I oh. say make sure you open your eyes. Oh, okay. So it's not confirmed with that. That's not the way when it's for you. Okay. That the frustration is purposely and deliberately. That if the people, the new people come, they won't know anything. Yeah. And before everybody will wake up also, like two years, one year, you know, and before then, you know. I don't want to play finish, you can see. This part of the, the woman encouraged me, say, leave the place. They will frustrate you because the moment you are saying that your money is not correct, your money is not this, your money, because they know that you are now clever. Like, I don't want to. Like me, I don't. I just play one. Let me now play another one. I want to play. I want to analyze this one. Should I play another one? You can see me. I wasn't talking. Did I play this? Did I? You can see the face of the woman. Is she lying? She worked with them for 21 years. And some of them, most of the time when you are talking, they say, but you know that you are in their country, they don't want you to confront them. Do you want me to play another one for you? The woman, went. we now report them to court, and that's the, that's the reason why they refuse to send my accounts, my record of employment. If they want to send it now, they can crook, they can do many things, so that they, those people in the Canada, something will tell you that your hour, they cannot pay you money because they don't want you to get anything. When I came to Canada, working with them, I almost lost one of my legs. I almost love, lost one of my leg. I noticed that time I supposed to even get a pay, I mean, I mean, re, I mean relief. They're supposed to pay me, but they asked me to go quickly to the court, I mean, to the hospital and tell the hospital that nothing happened to me. And I was saying, okay, because that time, the Quebec needs 700 for us to qualify for the permanent resident. I said, I was walking like this and I go. Another day I said to them that um, I know you report. You know when I report, you know what happened? All Nigerians, some people in Nigeria that have maybe that is blog, that is all. Wọ́n bẹ̀rẹ̀ sí rẹ́rìn-ín, Àjàjà Wàsíù you àti àwọn tìjẹ̀bú yẹn wọ́n bẹ̀rẹ̀ sí rẹ́rìn-ín. Wípé ọ̀tá mi ò lè yà sọ́kàn, akẹ́yẹyẹ ní ọkàn lẹ́sẹ̀ tó pé mo kàn sọ ní ọjọ́ yẹn tí mo fi mọ̀ pé they are working with some people Nigeria criminals. You can see one new Bring your something. I will take it to court. All this one, a lot of court case. Some of you on the Facebook that you don't know something. And I'm telling you, she accused some people. You can see the words of that. You see a share Nigeria. If I say, post another one for you, now I play another one for you. That one is from where now? Also the same Maeti. She's telling me two years ago, and uh, now one year and a half ago that leave. They will frustrate you. The moment you are asking them, they don't pay your money and you ask them, they frustrate you. And they make sure, but they will, they will telling you that if you cannot get justice, but you can get justice when you go to quantum. You know, those ones don't want this nonsense because the money is not going to them. It's not going to quantum, it's going to them. And some people be saying, hey, it's for the country, hey, eh, Adabi promo is working with what they. I have evidence. When I tell you I have evidence, against people. But I forgive, and let go. People be telling me, hey, eh, we will be ganging against me. Ẹ má gang against me mọ́, mo fẹ́ play eléyìí. Ọmọ tó ń rán wá sí Canada tẹ́ fi tẹ́ fi ba ayé ara yín jẹ́ tẹ́ ní kó máa blog mi káàkiri. Who, who send that boy to me? What is the mission of that boy? Politician said, who, is, who send that boy to me? the boy came to my house and I started mentioning MC ló ń dárúkọ MC MC ló ń dárúkọ lòun ò dárúkọ MC o MC ló ń but mo mọ̀ pé kì í MC ló ràn bó ṣe kọ́kọ́ wá báyìí ó ní but ò sanra mo lọ́mọ kékeré tí òtò ẹgbẹ́ ṣọlá ń sọ fún mi pé mi ò sanra ló mo tún gbé sórí camera. who send the boy What is the mission of the boy? That day police came here to harass my daughter and the boy is 27 years. My daughter is still minor that time and they protect they are protecting Nigeria government tó lọ yẹn protecting that's why I cannot love I cannot like that uh, government àti Yorùbá tó vice president I cannot love them anybody that go for my daughter like that anybody tó go fún ọmọ mi ọmọ òjò ọmọ lọ mi ò lówó tí ọmọ lọ́lọ́run mo dẹ̀ lè sọ fọ́lọ́run kó destroy gbogbo àwọn tó fẹ́ destroy mi because they destroy ọmọ lọ́mọ they call police go and see they harass me àwọn tó ṣe náà mo rò pé mi mọ̀ ni kì í ṣe mc tó dárúkọ yẹn ló ṣe Dino is part of it vice president of Nigeria is part of it wọ́n máa ní wọ́n kúrọ́ mọ́ wọn ní. mo lọ sí embassy níjọ́ tí mo fẹ́ lọ pa kínní wọ́n pe ọlọ́pàá tì mí pé kó máa rà mi káàkiri simply because mo support Tinubu. ṣẹlẹ̀ ti pa bàbá ọmọ mi ní ìgbà tí vice president Nigeria wà lórí oyè ní wọ́n pa bàbá ọmọ mi òun kọ́ ni wọ́n wà ní Nigeria sí wọ́n ṣe ni wọ́n fẹ́ jà lẹ́kọ̀ọ́ mo sọ fún wọn èèyàn kì í pàṣẹ làágùn ṣé tó bá pàṣẹ nígbà yẹn gbogbo nǹkan yẹn máa ṣẹlẹ̀ wọ́n máa ṣe náà máa ní kó máa tọ́ṣọ̀ mi wà ní people they want me to be supporting some people anytime tí bá ti gbé nínú ọ̀bàlá yìí sókè wà tí àwọn bíi professor mi wọ́n máa fún mi níṣẹ́ mi ò gbé anybody sókè mọ́ mi i'm not a terror i'm not i'm nobody can terrorize me I'm be opposing idea on me i cannot you cannot force me to love you you have want me you want me to love you for what you want to kill come out and kill all the people you have killed tell the world that you are the one killing people that you have killed people and tó bá bí ẹni tó bá ti bàbá kó sọ pé òun pa. wọ́n máa ní kí n wò ó sí o ẹnìkan kú síbì kan ṣé mi kí ni mo ṣe mo jẹ́ owó nàìjíríà ni kí ni mo ṣe kò tẹ́ fún mi ní tell me what I've done mo ń bọ̀ o wọ́n wá ṣe tán máa ṣe pé gbogbo wọn yẹn Nigeria government Nigeria police President Bola Ahmed Tinubu gba àwọn tó ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá <laughs> ẹ ṣe nǹkan sí tẹ́ ẹ̀ bá ṣe nǹkan sí wọ́n máa ṣe nǹkan sí yín àwọn yẹn wọ́n dey mean you with conjunction of some people ni internationally pàápàá. mo sọ ní ọjọ́ yẹn pé gbogbo àwọn èèyàn tó bá ti pẹ̀lú Tinubu wọ́n fẹ́ pa wọ́n ni tọpamọ́ ni ta ló dẹ̀ jẹ owó apc àbí àmì mo owó ṣé mo máa recognize ṣé mo máa jẹ ìyà báyìí. Bọ́lá Afọláṣadé ó fúlì bọ̀bọ́ yẹn máa máa dírẹ́sẹ̀ tọ́mọ yẹn máa dírẹ́sẹ̀. You can see ìgbà tí wọ́n ní ọlọ́pàá wá ń gbà yín wọ́n ní Nigeria embassy ló pe ọlọ́pàá fún mi Nigeria embassy Nigeria embassy náà ló pọ̀lọ́pàá fún mi kì í ṣe tẹ́nà eh, President Bola Ahmed Tinubu o bàbá rere kò ṣe mo fọwọ́ mo sọ̀yà mi kì í ṣe tẹ́nà President Bola Ahmed Tinubu bàbá rere ni wọ́n I tell you bàbá rere ni wọ́n but tí wọ́n bá ti gba bullshit fáwọn ẹnìkan wọ́n máa believe pé ẹni yẹn ó ti wọ́n they have to support them to to wage war against people I don't wage war against people if you want to fight go and fight for yourself go and fight yourself nígbà yẹn kò ṣe tẹ́nà yìí o kò ṣe tẹ́nà tó kì í ṣe president wa ló wà ńbẹ̀ o. ọmọ tó wà yìí ọmọ tó wà yìí ó wá sínú ilé mi jọ ẹ̀ mo ní kí ló tó ń send address ilé mi sí ẹ̀yìn àwọn èèyàn káàkiri mi ìmọ̀ rí o orí Facebook nígbà yẹn tí ìbá jẹ́ pé ọ̀rọ̀ ọmọdé ìbá tó ti di wàhálà mo mọ̀ pé ó ní wàhálà yes I know mo mọ̀ pé ọmọdé máa ní wàhálà torí iṣẹ́ wo ni wọ́n ràn kó abẹ́ mi ò ní mi ò mọ́ rí on Facebook ó ti pè mí kò dẹ̀ fún mi lówó ó lóun ò lówó tóun fẹ́ fi gba visa àmì tóun ti gba visa òun lówó tóun máa bàjá tíkẹ̀ mo dẹ̀ solicit fún lórí Facebook mo fún ládírẹ́sì ìyá olówó tí wọ́n ní wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ìyá olówó tán ní títí ẹbónì mo fún ní àmì àdírẹ́sì kan nọ́mbà ìyá olówó mo ní má sọ mo lówó wọn máa ń fúnyàn lówó bọ̀ wọn ni wọn máa ń fáwọn èèyàn lówó torí mo rí wọn ṣe ń fún dokas àti gbogbo wọn lówó owó tó dẹ̀ nídìí náà mo náà máa rà fún ẹ mo dẹ̀ tún fún ní nọ́mbà Dino Malaye mo dẹ̀ tún sẹ́ndì ẹ̀ sí Dino àwọn méjì tí mo fún nìyẹn mo dẹ̀ ti ń sọ látijọ́ yẹn but after three days ọmọ yẹn dẹ̀ rí owó tán tó ti sọ ó lóun ti ra tíkẹ́ẹ̀tì òun o ó lówó òun kù iye báyìí báyìí kó pé o so ti yé iye tó ló ku owó òun kù lọ́jọ́ yẹn ó wá jẹ́ iye tó wà lákàntì ní nàìjíríà account kẹlẹ̀ mi pé wọ́n mọ́nítọ̀ mi gan bọ́mbà tó bọ́mbà anything tí bá ṣu nílé wọ́n á máa wọ́n ò dẹ̀ ṣe yẹn láti pọ́n mi lé wọ́n ń ṣe àwọn criminal ló máa ń ṣe bẹ́ẹ̀ àwọn terrorist ló máa ń ṣe bẹ́ẹ̀ fún yàn nígbà tó wá sọ̀rọ̀ yẹn inú wa bí mi ní ọjọ́ yẹn ó wá níyé mi pé ọmọdé wà ní tó game átà tó ti rí owó ó wá lówó tó kù lọ́wọ́ òun sì tó kù tóun wá ó ló kù iye báyìí báyìí iye tó ló kù níjọ́ yẹn bóyá one something ló ló kù àbí one fifty one fifty yẹn gangan ló wà lákàntì mi nàìjíríà one fifty thousand tí ò pé two hundred dollar níbí báyìí ó wá ní iye tó kù nìyẹn ìyẹn mi pé gbogbo owó bí mo ṣe ṣe oore fún yẹn ìyẹn mi pé kò tó wọ́n tún fẹ́ kí wọ́n tún fẹ́ gbà tọwọ́ mi tó kù ṣó ti yẹn mẹ́yẹn wọ́n tún fẹ́ gbà tọwọ́ mi tó kù bí mo tún ṣe jáde wá mo jí láàárọ̀ kùtùkùtù yẹn mo lọ bí iṣẹ́ mo wá ṣe kí n tó lọ iṣẹ́ mo solicit fún ṣé wá rí nígbà tí mo sọ̀rọ̀ yẹn pé à ah, mo wá ní sórí one fifty ló kù yẹn mo wá béèrè lọ́wọ́ ẹ̀ lórí live chat mo ní èló ni mo ní èló ni o fi ṣe visa yẹn mo ní how much did you the, those people the person who help you for the visa how much did they collect ó wá sọ ah, mo ní for visa fee le low they collect two million from you then mo ní go and meet that person that collected two million you tell him you need 150,000. Okay? So, he should be able to give you the 150,000 because 150,000 is a small one. I know I have helped you. Tí o bá sọ̀rọ̀ pé okay o. Owó nkun 150 mo ti wá mọ̀ pé 150 gangan tó lówó nkun jọ yẹn. Ló wà l'account mi tí mo ti mọ̀ pé game ni. Màá tẹ̀ so sọ pé okay o tó bá jẹ́ pé ó fi pa mú lára ẹ̀ máa fún. But owó ẹ̀ òkun kọ̀ọ̀kan wọ́n kàn ní kó ṣe bẹ́ẹ̀ fún mi ni kó tún gba ìtókù lọ́wọ́ mi. Kí wọ́n máa fi ayé mi build àwọn kan, kó máa fẹ́ empty ayé mi. ṣó ti yé mo wá bínú níjọ́ bí ó ṣe wá bó náà ṣe wá bínú nìyẹn nígbà tó wá ṣe tán bó ṣe pè mí padà nìyẹn ó wá dàpàrà sí mi nígbà tó rówó yẹn torí pé wọ́n ti sọ pé kó lọ bú mi táwọn ilé ìbá ti gba owó tán bá ti fún wọn lówó tán àwọn tó ń ṣe nǹkan yìí wọ́n pa wọ́n dànù ni tó ń ṣe terrorist need to be killed they don't need to spare their life bó ṣe padà wá they will tell those children that's why you see a lot of children ṣe rí ọ̀rọ̀ tá a kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Sanwó-Olú governor Sanwó-Olú respect sa ṣe rí bí ẹni yẹn ṣe jáde tó attack tó wá attack Tówólú wọ́n ràn wá ni wọ́n máa ràn wọ́n wá dẹ̀ sọ pé tó bá ti attack wọ́n máa sanwó fún wọ́n ṣe recruit wọn sí terrorism yẹn and that's why you see a lot of them because terrorists get more money and that's why I'm, te I'm telling Nigeria that anybody tí ò lọ sí power rí ẹni tí ò bá ti ní legitimate business àmọ́ dárúkọ bí example lánàá pé àwọn bàbá kan sì wọ́n ṣe mo dárúkọ ohun tí mo dárúkọ bàbá adínúgàmù ní irú àwọn sì wọ́n ti lọ America. Amẹ́ríkà wọ́n dẹ̀ legitimate business wọ́n mọ̀ wọ́n everybody mọ̀ wọ́n as a legit as a business the owner of Glo Check tí wọ́n so owó wọn wọ́n mọ̀ pé is a man is a business mogul in Nigeria is well known kò ṣe àwọn olówó ọ̀sán gangan mo sọ ni pé láti máa help Nigeria system náà ṣé gbogbo ọ̀rọ̀ tí mo sọ àwọn criminal wọ́n clips mọ́ mi apart from the government and the people important people watching my platform tí n bá ṣe tán àwọn tó máa ń padà wá wo ṣáàtì mi àwọn criminal ni because they want to know the info what the information I've given and what to do next. The information those criminals that call themselves victims in society they watch my platform but they don't come anytime I'm on the live chats. Most of them they will the moment bá ti kúrò sí wọn máa wá immediately they máa send representative wọ́n ṣe ẹ̀kíní ìdébì kan wọn ò ní dúró lọ́dà platform You ẹ̀ go anywhere. One máa wò from somewhere else. You understand me? ọmọ yẹn wá bẹ̀rẹ̀ sí bú mi systematically lẹ́yìn tí mo help ẹ̀ tán ó bú mi ni mo sọ ọmọ yẹn wá bẹ̀rẹ̀ sí bú mi èmi kẹ̀dẹ̀rẹ́ mi ò sọ kankan mo kàn pátì ni o ti rówó tó fẹ́ rí mo ti ṣe tèmi kọ́lọ̀ ń sọ fún mi ó dẹ̀ dé Canada kò sọ fún mi jọ́ tó ń bọ̀ tí n bá ba gbà bí ẹni gbàgbọ́ ọtí ní ọjọ́ yẹn tí bá bá gbà bí ẹni bàbá tí ń jọ yẹn mọ̀kọ́ tó máa ṣe fún mi á bú mi dáadáa tẹ́rìnlẹ̀ àgbàdo lè lórí Facebook torí wọ́n ti fún lówó owó wọn máa ń kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú one million owó àwọn terrorist yẹn sáyìn wọn nìyẹn one million ni wọ́n lè wá fún ẹ sí létà ò kàn máa fún ẹ díẹ̀ díẹ̀ kàn máa fún ẹ sí tó bá lótú ṣé ṣe bẹ́ẹ̀ yẹn one million ni ó wá bú mi mi ò mo kàn wé pé géèmù ni ó ti yé mi mo kàn gbàgbé ẹ̀ ọmọ yẹn wá ń bọ̀ ní Canada ó dé Canada ó ti dé bíbá ẹ for like a week kò pè mí nígbà tó wà stranded torí wọ́n ti sọ pé tó bá ti dé Canada o kó lọ sí embassy àwọn consular máa help ẹ kò mọ̀ pé àwọn thousand wà nílùú Canada wà ta ló máa help gbogbo ó ṣàtì síta wọ́n fún lówó bóyá ò tẹ ọjọ́ kan níbi tó dé sí gbà tí ò wá rí ọ̀nà lọ́mọ́ tán ti àbádọ̀wò yìí bó ṣe pè mí nìyẹn mo ní ṣe o ti dé Canada lọ́jọ́ òlòdé lòun dé láti ìjọba ìbá ìbá ìbá ìgbà tó ń bọ̀ kí ló dé tó lè sọ fún mi bó ló dé sí òun dé sí alfat mo ló ayé le o nígbà tí mo sọlẹ̀ sí ìdíwọ́ fún mi ìmọ̀ rí o ó wá dé sí alfat ó wá ní nǹkan tó nǹkan pè mí fún náà nígbà tí ayé òun ti fẹ́ bàjẹ́ òtútù ti fẹ́ pa òun kú o pé òun òun tóun pè mí o pé kò síbi tóun fẹ́ gbé báyìí òun ò dẹ̀ lówó tẹ́lẹ̀ nǹkan kọ̀ọ̀kan pé kí n jọ́ kí help òun lọ wálé ó ní wọn ọgbà ó sílé hotel school ṣe bí you say you are a student go to the campus maybe people can help you he say no they have not resumed now they are going to resume so so so and so and they tell him that they can resume nígbà kan pé wọ́n sọ fún un pé òun lè ṣiṣẹ́ pé kóun lọ ṣiṣẹ́ mi náà ó ké gbà òun yóò ní òwò tí ìrírí ọkọ̀ síbi tóun fẹ́ gbé kóun mú ṣáà máa máa bọ̀ ní ọ̀dọ̀ mi bọ́ bó ṣe sọ̀rọ̀ yẹn ló bá ní ẹ kí n jọ kí n bá òun bá màmá kan sọ̀rọ̀ pé báwọn màmá yẹn lè help òun ó kàn fẹ́ fi system tó fi mí sọ́wọ́ àwọn pípù yẹn náà àwọn ọlọ́kọ lápẹ̀rẹ̀ ọkọ ni wọ́n máa gbọ́kọ wọn kọ̀ báyà bí kán gbórúkọ àwọn báyà àwọn aláyé bàjẹ́ àwọn aláìmoore ènìyàn ó bá gbé àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ń pè mí náà bá tó sọ fún mi ẹ eh, go and resign from your work your work go and resign from your work and start working like money because money ah certain things is better than certain things wọ́n máa treat mi bẹ̀ but ìgbà tó sú wọn sú wọn sú wọn wọ́n ní kí n tún lọ resign ṣé téèyàn ò bá rí owó ṣó máa lọ resign ni ṣé tí mi bá bẹ̀rẹ̀ business wọn máa kọ́ lè lọ fi ṣẹ́sẹ̀ wọ́n máa lè sẹ́pọ̀ lẹ́ni mi because already they are busy me on the social media it's just a game àwọn politician yìí ló wà ń bẹ̀ torí pé mo support Tinubu and the, um, uh, President Bola Ahmed Tinubu your excellency sir I respect you sir ọkọ Olúrẹ̀mí Tinubu màmá mi ẹ jọ̀ọ́ they are playing all this game all these dirty things mi o mo game mi o mo torí wọ́n ti mọ̀ pé aṣáájú aṣílẹ̀ no lo gbogbo géèmù yẹn wọ́n máa block gbogbo àṣì wọn wọn ò ní jẹ́ kí wọ́n lè rí òṣì orí so that's what is making them angry and they are ready to destroy the system because they are trying to block gbogbo nǹkan tó fi ṣe ní wọ́n máa fi pariwo kìíní kan mí ìsọ pé ìlú ọ̀rọ̀ ọ̀hún sí ọ̀bọ̀ tí ìlú ìlú ò tí ì rọ̀ látọjọ́ tó ti bí wa ìlú yẹn le níjọ́sí gbèsè tí àwọn èèyàn ń kó tù lọ́wọ́lọ́wọ́ báyìí sí ìjọba tó ń lọ àwọn ìjọba Ọ̀ṣínbàjò àǹkó vice president àti ti bàbá yẹn àwọn ni wọ́n gba owó jù nígbà tó kù sọ mínítì wọ́n máa lọ. kí Tinubu bá president Bọ́lá Ahmed Tinubu tó dé ṣé àwọn Gbajabiamila ẹ má bínú sá your excellence gbogbo yín mo respect you sá ṣé wọ́n ṣílé ṣé wọ́n ṣe gbogbo nǹkan tó ń ṣe sí Èkó ṣé wọ́n ṣí nǹkan kan. ọmọ yìí wá lóun nídìí owó ọjọ́ yẹn wọ́n san owó kan fún mi five hundred nígbà yẹn náà mi ìṣiṣẹ́ iṣẹ́ mi ò pọ̀ láti sanwó ilé wọ́n support mi fún owó yẹn owó tó ń san fún mi yẹn gangan ọmọ yẹn tó fẹ́ gbà ṣé mo kó ti fẹ́ claim ti nàìjíríà ọmọ tó ti ń jalè láti dubai ọmọ yẹn náà ti gbé dubai rí ẹ̀dẹ̀mọ̀ pa ẹ̀dẹ̀mọ̀ àwọn king of dubai ẹ ti mọ àwọn king of dubai ọmọ yẹn ti gbé dubai rí ọmọ yẹn wá pè mí wọ́n san owó fún mi ní ọjà ló bá ní owó òrówó tíkẹ́ẹ̀tì pé owó tóun tẹ̀ fi san owó tẹ̀ lánàá pẹ́ ni ló fóun ìyẹn obìnrin tó ní kó pè mí lóbìnrin yẹn náà bẹ̀rẹ̀ sí ń bú mi systematically wọ́n máa bú mi gbogbo wọn máa ṣe báyìí mo mọ̀ ṣe máa bú mi ìyẹn tó ti wọlé a máa bú mi tí gbogbo wọn bá dé wọn máa bú mi kí ló dé ṣèbí tí wọn bá ń jà bíi ti ká kú kọ́ kí ni bá ti ẹ̀ sọ̀rọ̀ yín rí ìgbà tí mo dẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ dínà ògbà yẹn gan èmi kọ́ ni mo kọ́kọ́ sọ ẹ eh, kí lorúkọ ẹ délé mọ̀mọ́dù chief délé mọ̀mọ́dù ló kọ́kọ́ gbé síta gbogbo èèyàn dẹ̀ ló sọ ẹ sábọ̀ gbogbo blogger ló sọ kí ló wá dé kí la sọ tẹ́nìkan ò sọ rí ìgbà tí wọ́n dẹ̀ mú sọ sí obìnrin ńgbà ẹ̀ náà ọ̀rọ̀ sọ sí obìnrin ẹ̀ tó bá tún jẹ́ òun ní PDP mo tún padà wá mo tún fi APC sílẹ̀ mo tún wá sọ fún yín láti please yín ni ṣé ẹ rò pé mo like yín ni mi like PDP PDP tó ní ahun wọn build èèyàn ajẹnirun ni wọn owó owó kó máa sponsor ogun tìnà ni wọ́n máa ń ní ṣé tó pé afẹ́ àfẹ́ sọ̀rọ̀ mo mọ̀ mọ̀ ni láti mo ẹni bí mo ṣe ṣe fún president bàbá mi ẹ má má bínú ọkọ olúrẹ̀mí ẹ má bínú mo mọ̀ pé ẹ understand gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kí ló dẹ̀ dé jẹ́jẹ́ mi náà mo dẹ̀ dúró mi ní pé kẹ wá pè mí kẹ wá bá mi mi ní kẹ́ ẹ pè mí kẹ́ wá kí n pé mo fẹ́ bá sínétọ̀ sọ̀rọ̀ kí ló dé tẹ̀tì sọ́dọ̀ mi mo ti bẹ̀ yín mo ti sọ̀rọ̀ mo ti sọ̀rọ̀ mo ti bẹ̀ yín mo tún tún fi gbogbo àwọn èèyàn tó yẹ kí n tún support mo tún fún wọn lè mo tún support yín mo tún tẹ̀sọ́jú wọn mo tún jẹ ìyá ẹ̀ mo fi mọ́ra ẹ̀dẹ̀ fún mi kọ́ bọ̀ ọjọ́ tí sínétọ̀ iná wá sọ́dọ̀ mi kò fún mi lówó kò fowó lọ mi kí ló dé tẹ láhùn ẹ yóò ṣe ní ẹ máa dọ̀pù ẹ̀ ni gbogbo àwọn PDP tán lọ ṣiṣẹ́ fún wọ́n dọ̀pù wọn ni aṣíwájú kudos ibà I top up for you I salute you àwọn ilé wọn máa use ẹni wọn máa sọ fún ẹ pé ọmọ olòṣì ni ẹ àwọn náà kẹ̀dẹ̀rẹ́ wọn níbi wọn ti bẹ̀rẹ̀ wọn gbówó wá látọ̀run wọn kì í ṣe dàda olówó ẹyọ ọmọ bá wọ nígbà yẹn láti báyìí mo ti wá notice pé inú wa bí mi pé ó ah, tí ìwọnú ilé mi ó tún ti ń download mi sọ́wọ́ five hundred tó wọ́n fún mi gangan yẹn ní ọjọ́ yẹn tí Canada government fún mi láti fi support owó ilé mi bí ẹni tí ọmọ yìí ní kó pè mí bó ṣe tún béèrè five hundred lọ́wọ́ mi nìyẹn pé òun máa wá lé mi wá train mi five hundred ló máa gbà kémi fi iṣẹ́ tí mo ṣe yẹn lẹ̀ yẹn owó tó ń fún mi yẹn kó wá gbà lọ́wọ́ mi gbogbo yín òfò lẹ máa ṣe ẹ lọ kọ́ sílẹ̀ kẹ́ lọ máa wẹ̀ nínú àgbo pásítọ̀ tó bá gbàdúrà fún yín ikú rádàdà ló máa kú ọlọ́run máa kọ̀ bó ṣe kọ̀ sọ́ ikú oríta mẹ́ta ikú pieces jábọ̀ kó o lọ́nà gbàdúrà fún yín tẹ́mi gan bá gbàdúrà fún tí mi ò bá mọ̀ ègún mi ò ní wá sórí mi tẹ́ bá hide sábẹ́ ẹ̀mí òkùnkùn kan abẹ́ orúkọ kan tẹ́ wá sọ́ndà mi pé kí n máa gbàdúrà fún mi àdúrà yìí tí máa gbà fún mi máa dègún ló yẹ pé yóò dẹ̀ ní jà mẹ́ ìran yín lẹ́pẹ̀ yẹn máa jà àfáà babaláwo tó bá ń jẹ ewé fún yín ọlọ́run ò ní jẹ́ kéwé jẹ́ fún wọn mọ́ egbò ò ní jẹ́ fún wọn mọ́ èyí tó bá ń ṣe láìla ọlọ́run ò ní gbọ́ tó bá ṣe aláàpárọ̀ ọlọ́run tóbi ọlọ́run máa sọ fún ipò kéré ọlọ́run máa rẹ̀ sílẹ̀ kò ní gbéga mú lágbára kristi àdàbí tó wáyé pé bí mo ṣe fún yín ọmọ yẹn wá dé mo ṣáà ti gbọ́ gbogbo géèmù tó wà mọ́ ni mo dẹ̀ ti wá sẹ́ǹdì owó sí ní ìlówó ní ọjọ́ owó five hundred tó ń béèrè lọ́wọ́ mi yẹn tó ń fẹ́ gbà lọ́wọ́ mi yẹn already mo ti fi sanwó lé so ti yẹ yín mo ti fi pẹ̀lú owó lé mo ti sanwó lé ọmọ mi náà ń ṣiṣẹ́ ní tìmọ́tì ń gbà yẹn bá pe ọmọ mi má ní ìjọ tó yọ lóhùn ọmọ yìí lòun wà nínú òtútù mẹ́yàn bá mi fún ní two hundred àmì ìbá mi fún ní wọ́n ní tíkẹ́ẹ̀tì yẹn three wọ́n yà ni wọ́n wò lórí kinní kan ìkan six hundred bàtí wọ́n wá ní wọ́n rí ètò ship lára àwọn tó introduce wọ́n bá ní ẹ̀kí tètè sanwó ilé ìpètò ló tún lè lọ lé lọ́la wọ́n ṣàmì dàbò mi dàbò mi dàbò mi rush mi bí ẹni máa kú bí pé mo mọ ọmọ yìí ní ìmọ̀ o ó dẹ̀ ti ṣe bí olórí burúkú sí mi kó tó wá sí Canada kò sọ fún mi pò ń bọ̀ kò wúlò kọ̀ọ̀kan mo ṣàtún send owó yẹn sí wọn mo ra tíkẹ́ẹ̀tì fún mo wá ní owó yìí kì í ṣe tèmi pé torí mi náà need a lot of money láti san ọgbọ́ àkáàtọ̀ ọmọ mi lọ́mọ mi ti yọ wá ní òun máa fún mi ní hundred thousand pẹ́nìkan ló máa fún ní hundred thousand ó sọ hundred thousand yẹn sí account hundred thousand náà wọ́n máa gbà lọ́wọ́ mi nàìjíríà ni mo gbúdọ̀ fún àwọn lórí facebook kí n pe fún ọ náà ni wọ́n máa gbó lọ́ọ̀mí mọ́tò ló máa pa gbogbo yín tán ni pé tó bá ti gba nǹkan ní tó bá fi kún títí ẹ̀ nǹkan ní yóò ní pín láyé sẹ́ ẹ lọ́ọ́ dáadáa tẹ́ bá ga lọ sókè báyìí báyìí báyìí báyìí tẹ́ tí ròpẹ́ tí ń ga fíofío lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run ayọ̀ ládàá lẹ́sẹ̀ yín ajá yín bọ́ kò tó lókù lẹ́ máa lọ lágbára kristi àdàbí tó wáyé pé ibi ni mo ṣe fún yín tẹ́ ẹ wò mí pé ẹ ní géèmù lọ́wọ́ ẹ ń dà mí láàmú ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ sinmi tọmọtọmọ. mo wá rí géèmù mo wá ti pọ̀ ọmọ yìí ó ah, lè lọ́mọ yìí máa jẹ́ o ó lè gidi mo wá ní kó má wá sí ilé mi mọ́ o mo block ẹ̀ dànù mo dẹ̀ ti fún wọn ní owó mo kàn cut story yẹn short ni mo ti fún wọn ní owó láti lọ sí láti lè wa ticket kó wá sí bíbà pé nínú òtútù yẹn kó tiẹ̀ kúrò nínú òtútù náà a máa gba nílé kò sanwó lé o owó ticket èmi mo san o gbà tó ti stranded gbà tó ń bọ̀ nàìjíríà kò sọ fún mi lẹ́yìn tí mo sọ̀rọ̀ sí ti fún ọ gbà tó wá stranded ló ṣe ìpè mí o tẹ́ bá ti stranded tó o bá ti lówó tó o bá pè mí mọ́tò máa pa ẹ́ tó o bá ti lówó lọ́wọ́ tó bá pè mí mọ́tò máa pa ẹ́ tó fẹ́ máa make use of me mọ́tò máa pa ẹ́ tẹ́ máa máa bẹ̀yàn kó gbowó lọ́wọ́ mi kó gbowó lọ́mọ mi mọ́tò máa pa gbogbo yín dànù. secondly mo wá fún ní mo wá ní kó má wá sí ilé mi mọ́ mo block ẹ̀ ó wá lọ mú fóònù mi ó fi pè mí mo wá wà ní mo ti gbàgbé pé she don come in my house again but wọ́n sọ fún pé mi ò ní mo lójú àánú bó ṣe dé Quebec nìyẹn bó tún ṣe ń bọ̀ nìyẹn bó ṣe dé Quebec nìyẹn bó ṣe pè mí pẹ̀lú ànádà nọmbà nìyẹn mo kàn gbé ló bá lóun ni mú mi kí ìjọ ohun ti dé Quebec that day I was now laughing pé irú ọmọ wo lélẹ̀ I was laughing I was in a restaurant and I was laughing mo tún forgive ẹ pẹ̀lú gbogbo òṣì tán ti ṣe yẹn fídíò wọ̀nyẹn wà lórí Facebook tó ń kàn máa hàn tí mi pé kí n lè lápá tẹ́ṣọ́ yín lẹ́ẹ̀ máa ní ẹ lọ ṣẹ́ẹ̀kì vp ẹ̀yin aláìsàn olórí burúkú àwọn oníwà pa olùṣì. restaurant yẹn mo wá fún àdírẹ́sì restaurant normally àti fẹ́ kò ní bá sọ pé òkè kó wá bá wa nílé bọ̀ mí fún àdírẹ́sì lèmi for security but because mo ti mọ̀ pé ó ń play game tí bá dẹ̀ gbé lọlé kò ní mọ àdírẹ́sì lèmi because inú mọ́tò ló máa wà gáàjì ìdàlẹ́ máa gbà wọlé kò lè mọ àdírẹ́sì ilé mi kò lè mọ gbogbo ìnànà àti bẹ́ẹ̀ because wọ́n wà into something these boys they are into something and when you are explaining like this they will tell you that eh, she's trying to destroy other people when you destroy other people you say borrow you borrow it now it's coming for you nobody destroy anybody okay on my case prove yourself okay you ìwọ tó máa ń sọ pé wọ́n destroy yẹn ìwọ sọ fún mi jáde kó sọ fún mi pé Bọ́lá yìí tó sọ irọ́ ló pa kí n prove it how did you why did you send somebody to my house did I tell you I need somebody in my house and the person is coming kuma is not having money there is no money kò lówó lọ́wọ́ you be always sending people that need money to me to come and reap whatever little little thing I have for me not to stable in life why are you sending people to me simply nígbà yẹn mo ń plug àwọn yẹn mo blọ́ọ̀gì ọ̀kẹ́ owó bíọ́dún ọ̀kẹ́ owó mo lọ blọ́ọ̀gì bíọ́dún ọ̀kẹ́ owó àti bíọ́dún ọ̀kẹ́ owó dẹ̀ ló kọ́kọ́ ta sí mi bíọ́dún ọ̀kẹ́ owó ló kọ́kọ́ ta sí mi mo dẹ̀ ń sọ pẹ̀lẹ́nu mi bíọ́dún ọ̀kẹ́ owó ló kọ́kọ́ wá ta sí mi lórí platform èmi nìkan kọ́ dẹ̀ máa kọ́kọ́ blọ́ọ̀gì wọn ìyá ètò yọ ìyọ tó wà ní tó wà ní Dublin tó lọ́kọ̀ ẹ ti jalè lamẹ́ríkà ni ṣé kò blọ́ọ̀gì wọn kò ń fojú wọn gbolẹ̀ torí pé ojú ọmọ ìjẹ̀bú ẹ máa máa halẹ̀ mẹ́mi kò ní da fún ìyá alájà gbogbo níjẹ̀ halẹ̀ mọ́ mi gbogbo wọn ló wà lórí Facebook èyí tó jọ ọmọ ìbàdàn tó máa ní ìbàdàn mẹ́sì ọ̀gọ̀ ṣé èyí tó wà ní pad tó wà ní Dublin kò blog wọn kò kí ń fojú ètò bá wù lára gbogbo lẹ̀ kí ni wọ́n rí ṣe fún kí ni wọ́n rí ṣe fún ẹni a lè mú láńlẹ̀ dìmọ́ ẹ̀yìn olè oníjìbìtì olórí burúkú jẹ́jẹ́ mi mo jókòó mo celebrate ọmọ dino àti dino lórí platform ó dẹ̀ wá mi ti ẹ̀ gbogbo ìgbà tí wọ́n fi ń wọ́ ara wọn ṣé mo dá sí wọn ìgbà tí Ìyábọ̀ ń play voice note táwọn ọ̀rẹ́ ń play voice note dínà tó ń sọ pé ọ̀kẹ́ owó ṣe báyìí mo dá sí ṣé gbogbo wọn àwọn ayọ̀lẹ́yìn ètò yọlẹ́yìn tó wà ń bẹ̀ yẹn ìyàwó ológo pass rẹ̀ kí òun torí ẹ̀ mama máa búyàn ẹ̀ máa máa lẹ́nìkan dàbí kínní ẹ̀yin náà dẹ̀ lè bu lára ṣé kò pé ṣé kò blog gbogbo yín kílẹ̀ rí ṣe fún aláyébàjẹ́ yín ẹ̀yin olójú jíjóná ẹ̀yẹ lára bí ara potato tó ti bàjẹ́ jẹ́jẹ́ mi ni mo blog ni mo mo mo mo ṣe happy birthday fún ọmọ Dino mo dẹ̀ gbàdúrà fún ó dẹ̀ tún ta sí mi mo dẹ̀ wọṣọ kan bó ṣe bẹ̀ sí fífi ṣe yẹ̀yẹ́ nìyẹn bẹ̀ sí wá drag mi lórí platform mi látòrí Instagram dé orí Facebook ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ́ọ̀pù mi ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ́ọ̀pù mi gbà tó dẹ̀ ti sọ́ọ̀pù mi mo dẹ̀ tún gbé síbẹ̀ mo tún polówó ńgbà tí mo tún wá celebrate kí lorúkọ bọ̀bọ́ yìí tó wà lamẹ́ríkà túndé ednut mo bá tún polówó yẹn bá tún celebrate ẹ pé happy birthday o túndé ednut lòun náà bá tún lòun celebrate birthday òun ní ọjọ́ yẹn gangan ìyẹn ọ̀kẹ́ owó torí tó ń bá ti gbẹ́ nìkan sókè wọ́n máa má tiẹ̀ pa wọ́n ní kọ́ lọ́ máa má tiẹ̀ kò ní da fún ìyàlá ìyá gbogbo yín kí ni mo sọ kò ní da fún ìyàlá ìyá gbogbo ẹ̀yin tẹ́ disturb ayé kò ní da fún ìyàlá ìyá yẹn àtàwọn tẹ́ ń lò ní Canada láti disturb kò ní da fún wọn tilétilé tọmọtọmọ nǹkan wọn ò ní pé lọ́sùn wọn lọ́wọ́ mọ́ yé yín ò ní dà gbogbo yín pátápátá yín frost ẹ̀yin olùṣe ẹ̀yin terrorist apààyàn. ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ta sí mi mo tún wá gbé ní ọjọ́ yẹn láti pọ́nlé ṣùgbọ́n sórí orí tó bá máa jẹ̀kó kò ní sinmi ọ̀tí tó bá jẹ èkó yẹn mo tún wá polówó ní ọ̀nà ìpẹ̀lẹ́ o ìyàwó wa ìyàwó dínà o happy birthday o torí nǹkan tó ti ń ṣe fún mi tó ti wá ń ta sí mi tó ń ta sí mi yẹn ni mo ṣe pé bẹ́ẹ̀ kó o má rò pé bóyá anybody bá ṣe o má dààmú mi ẹ má dààmú mi ẹ jọ happy birthday o ó tán ó dẹ̀ tún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí í ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ni pé àkílódé tí gbogbo àwọn tó ń blog yìí ṣé tí mo dákẹ́ mo jọ̀dẹ̀ ni mí ìyọ̀dẹ̀ náà I can talk about you whatever I know whatever I tell police Nigeria police they should investigate they not tell me blackmailer wà lórí Facebook ọ̀tẹ̀ mi bọ́lá mi kì í mi mi blackmail anybody. blame anybody ìgbà tí nílò òun my máa jà bí ẹni máa kú ikọ̀ blọọgì Tinubu ni ẹ má bínú bàbá mi president Bọ́lá Ahmed Tinubu ṣé àwọn òbú Tinubu bàbá Tinubu ni kò bú Tinubu ni gbogbo àwọn tó wà lọ́dà pé Facebook yẹn I want ọmọ Labour Party I want ọmọ PDP wọn bú bá president Bọ́lá Ahmed Tinubu ni ó yẹ kó ti kógo yín kó ti kógo yín lọ padà ṣé kí wọ́n ṣe fún yín Tell me, tell me. Tell me. a bá ti sọ báyìí máma gáǹgì èèyàn who are you by the way ẹ̀yin kọ́lẹ́ ní Nàìjíríà ni you cannot come to Nigeria o. When I stay on my load, late, you don't allow me to stay. You block my, you destroy my page. Other people will be blogging. I'm on my subject. in yín Facebook Facebook kò ní dáa fún gbogbo yín. Gbogbo tell tẹ̀ ń disturb ayé mi kò ní dáa fún yín. Ẹ ní ṣoríire òfò lẹ́ṣẹ̀. Tẹ́ ẹ̀ wo paint mo ti go to one jam mí lólè. Ẹ máa ní pé ọ̀dẹ̀ ni. Kò ní dáa fún ìyá alájà yín. Ọmọ The first day, OBF dada wọ́n wá ń pè é ìgbà tí mi ò mọ̀ rí mi ọmọ tí mi ò dẹ̀rẹ̀ mọ̀ rí mi lè fi sílẹ̀ sínú ilé mi mo wá fẹ́ lọ dọ́ọ̀pọ̀ ọmọ mi ní skul mo ní kó jókòó sí corridor àní corridor very nice corridor corridor yẹn máa ń jókòó sí tó máa dàbí pé èèyàn wà lóòótẹ́ rùm yẹn gbogbo àwọn nǹkan tí dínà òfin fi ó máa dàbí pé hotel ni mo wà ibi tí corridor mi máa ń jókòó sí yẹn jókòó síbẹ̀ tí má dẹ̀ dé a máa tó wọlé padà mi ìmọ̀ ẹ rí orí Facebook mo ti rí ẹ wọ́n dẹ̀ bẹ̀yìn sí mi ní ó wá bẹ̀rẹ̀ sí ń kọ́ọ̀lù máa máa fi àdírẹ́sì máa kàn déédéé bẹ̀rẹ̀ kí ni àdírẹ́sì lẹ́yìn mo ní kí ló dé kí ló ṣẹlẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí misbehave ó kọ́kọ́ ń ṣe bíi pé kó jáde kó sọ pálí ẹ̀nà ṣé mò ń jọ yóò ti fẹ́ ṣe asylum nísàlẹ̀ ọ̀kan dẹ̀ ti sọ fún pé bó ṣe dé sí airport yẹn kó ti sọ pé ó fẹ́ ṣe asylum o o ò rówó kó ti ṣe asylum ẹ̀ láti tó gèètì mẹ́ẹ̀ ó wá débí wọ́n wọ́n bó ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ fún ìyẹn ní ọjọ́ yẹn ló fi ju passport ẹ̀ sílẹ̀ kán ba lè sọ pé èmi mo lọ́wọ́ mẹ́ẹ̀ ó ti yẹ yín ní tó fẹ́ ṣe níjọ́ ìní wọn ti wá ń kọ pé kó sọ pé passport ń ti sọnù tó ti yẹ yín ìbádẹ́ ti ṣe asylum ẹ̀ ní toll gate ó wá mú passport yẹn nígbà tẹ́mi wá ní kó máa bọ̀ níta pé kí n gbé lọ síbi tó ti fẹ́ lọ wáṣẹ́ torí wọ́n ti fún ní ìwé iṣẹ́ already as a student jẹ́ n gbé lọ síbi tó máa ti ríṣẹ́ mo dẹ̀ gbé sínú mo dẹ̀ ní kó máa bọ̀ ló bá pè mí ló ṣe bọ́ta ló rá ní àwọn ti gbàgbé kọ́kọ́rọ́ bíbà yìí o òun ti gbàgbé ìwé òun sí inú ilé o ṣé mọ̀ wípé ń sìn tó bá wọlé tó bá jáde ẹ mọ̀ pé àti jáde kò ní gba kóòdù ṣùgbọ́n ń sìn ó fẹ́ fi sísẹ̀mù mọ kóòdù yẹn sódà tán bá wọnú ilé ń bíbà wọ́n lè wọlé you get me wọ́n lè wọlé látẹnugé tó fẹ́ mọ pin tí mo fún wọn fi ń ṣí géètì ilé mi ẹ ti understand ó wá lòun fi passport òun sílẹ̀ mo ṣáà mo ní ah ìwọ tó ṣẹ̀ṣẹ̀ dé passport rẹ document rẹ ó ní kókó is your main thing now why do you forget your this thing mo dẹ̀ ń sọ ní ọjọ́ ẹ̀ bọ́n ti sọ ní embassy nìyẹn tán ní kọ́lọ́pàá ọlọ́pàá ẹ̀rí pé ọlọ́pàá ìyàbò ilé mi ní ọjọ́ náà kó tó di èyí tá a sọ yìí èmi ni mo ṣe nǹkan rere fún èmi ni wọ́n gbé sórí social media tán ní wọ́n bẹ̀rẹ̀ sí bú mi nígbà náà ṣe ní wọ́n máa wọ́n máa tàgbé ní nínú ibi tó sọ pé ẹ ó lè oníṣìí tó máa ṣe báyìí wọ́ọ́ pẹ̀lú gbogbo oore tí mo ṣe fún dino ṣé mi ìṣòro fún ẹni dino aláìmoore ni ẹ dino read my lips aláìmoore ni ẹ tó bá dẹ̀ bẹ̀ àwọn tó bá ń ṣe terrorism nàìjíríà tó bá bẹ̀ ẹ́ sí mi wọn ò lè rí mi mú bẹ́ẹ̀ lè rí mi pa bẹ́ẹ̀ ni mo sọ fún yín the whole world is watching mo sọ fún yín tó tọ́ mo sọ nobody àti wàsíù àti gbogbo yín tẹ́ ń ṣe burúkú ní nàìjíríà ẹ̀ lè rí mi pa ẹgbọ́n àbẹ́ ìdáhùn ẹ̀ lè rí mi pa torí mi ò bẹ̀ pé kẹ wá já dino ò jà mí lólè pé mo ti ń pádùn ẹ̀ ti dino mo mọ̀ pé ẹ̀yìn méjì ni mo fún ní àwọn ọmọ yẹn èèyàn méjì Who is your baby? Delete it. I'm not your baby. Èèyàn méjì ni mo fún ní nọ́mbà ọmọ yẹn. Mo dẹ̀ tún wá send ẹ̀ fún ọ fúnra mi. Dino mo dẹ̀ rí ní ọjọ́ yẹn nígbà tí ọmọ yẹn tó di wàhálà sí àwọn Quebec Quebec Prime Minister actually help me kán wà bá sọ pé àwọn ló pa mí yes mo mọ gbogbo nǹkan tẹ́nu kálukú bá ṣe ni mo mọ̀ they help me that day wọ́n wá ní kọ́ ọmọ yẹn wá jáde ọmọ yẹn tí wọ́n jáde tó tún ni mo jí forty dollar èmi tí mo fún ní three hundred tó fi ra ticket tó fi wá bí wọ́n ní mo jí three hundred àwọn ní mo jí forty dollar wọ́n wá lọ sórí Facebook wọ́n wá gbé fún iṣẹ́ yẹn fún ẹ́sà board òun ló wá gbé àdírẹ́sì ilé mi they put address of my house on that social media and they will want you when they are torturing your life they want you to shut up your mouth they want you to shut up your mouth they want you to shut up your mouth when they are torturing you like this they want you to shut up your mouth simply because mo wá sọ níjọ́ yẹn pé ẹ gbà mí e wo bí ó ṣe bí fídíò yẹn ṣe lọ viral Dino ló wà ń bẹ̀ àti títí ní ìmọ̀ àwọn speak fún àwọn tó ń ṣe oríṣiríṣi nǹkan àwọn èèyàn burúkú orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa mọ̀ wọ́n Tori gbàdúrà torí torí ìtalẹ̀ ló ṣe ṣe yẹn torí ọ̀kẹ́ owó kò ní bẹ́ẹ̀ ṣó fún ìwà àtọ̀kẹ́ owó Dino má jẹun tí n bá kọjú ìjà sí ẹ Nàìjíríà ó máa tẹ́ àti Amẹ́ríkà àti London ati Dubai ó máa kàbùkù bẹ́ẹ̀ tì mi kò ń wú ẹni kọ́ bàbá sọ pé mi mo bá tiẹ̀ jẹ́ pé mo fẹ́ kó dáa mo ti gbàdúrà fún ẹ rí nínú èlò kò sẹ́ni tó bá dì pẹ̀lú mi gbogbo ohun tó ṣe fún mi tẹ́lẹ̀ mo ti forget ẹ̀ wàá má ó tún wá bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ mi ó tún wá bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ mi nílò ṣọ́ra ẹ̀ mo sọ fún ẹni èmi ò ṣe èmi ò ṣe àwọn èmi ò ṣe àwọn olórí burúkú tí ẹ máa jọ ń gbè yẹn o àtàwọn aṣẹ́wó èmi ò ṣe wọn o ọmọ ọlọ́run gidi lèmi tó dájú tó yanrantí lọ́bẹ̀rẹ̀ dáadáa àwọn tó gbé àmì tó gbé nǹkan sórí gbọ́ọ̀rọ̀ sẹ́yìn báyìí wọ́n ti gbógun ọmọ ọlọ́run wọn pé àwọn ti gbógun tèmi ọlọ́run disgrace wọn tó torí mi you can't deal with me and go scot free just leave me leave me alone pásítọ̀ tó sorí gbọ́rọ̀ ní nàìjíríà tó máa lè pọ̀ lè sọ̀sọ̀ wọ́n tẹ́ ni ibi tó yẹ kó dé wọn ní débẹ̀ torí pé mi ò bá tèèyàn jẹ́ tẹ́mi bá rí wọn nínú problem máa help gbogbo wọn tó bá ṣe tán wọn máa rò ìpọ́nfẹ́ tẹ̀mí mọ́lẹ̀ òfò ni gbogbo yín máa ṣe tọmọtọ gbogbo ẹni tó dojú ìjà mọ́ mi torí àwọn alọ́ọ̀tì aṣẹ́wó mo kọ́ mo pè wọ́n ní aṣẹ́wó ìlú mélòó ló ń gbé aṣẹ́wó ní orí ìlú any country that wọ́n tó máa gbé aṣẹ́wó wọnú system wọn ló máa gbé wá sọ̀rọ̀ ṣe mọ́lẹ̀ yìí lè máa ń kó aṣẹ́wó ẹ má jẹ́ dìde sí yín tí n bá dìde tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ ó lè pààyàn kó o jẹ́ máa sọ bí tó mọ́ra ẹ dé máa sọ̀rọ̀ fún ẹ wo ẹ fi mí lọ́rùn lẹ́ o Wàsíù ya wèrè jù ẹ lọ jẹ́ n sọ fún ẹ àti gbogbo àwọn wèrè yẹn wọ́n sí wí àtẹ̀sí gbogbo wọn mọ̀ pé ọlọ́run lọ̀gá everybody. ẹ̀rọ ọmọ wá sílé mi ṣé kí mo ní kí ẹ̀rọ ọmọ wá sílé mi náà ní Nigeria government ní ilé love gbogbo àwọn ìjọba tó lọ yẹn aṣíwájú is my father aṣíwájú ẹ̀ mọ nǹkan tẹ́ kí wọ́n sọ kọ̀ọ̀kan fún yín pa aṣíwájú àmì ìwọ ọkùnrin tó bá wà lọ́bẹ̀ platform tó bá ti mọ aṣíwájú lónìí mo fẹ́ kó lọ mọ̀ dáadáa President Bola Ahmed Tinubu respect to you ṣé ní president Bọ́lá Ahmed Tinubu wọn kì í fibi san mo wo fídíò kan lánàá wọ́n sọ ni mo ti rí gbogbo fídíò lóríṣiríṣi So ti mẹ́ẹ̀ president Bọ́lá Ahmed Tinubu wọn fibi san oore ọmọ ọlọ́mọ àánú wọn dẹ̀ máa ń ṣe wọn to tó bá sọ pé ya wèrè náà wá sọ àwọn á sọ fún ẹ amalu ya wèrè jù ẹ lọ ó ti yé bẹ́yẹn president Bọ́lá Ahmed Tinubu wọ́n rèsì ìyàwó wọn ṣé tí ò bá rèsì ìyàwó wọn gbà tó ń fẹ́ tí wọ́n ṣubú gbà yẹn lẹ́yìn ìgbà tá a fi àwa kọ̀ọ̀kan tá a fàdúrà ràn wọ́n lọ́wọ́ ìyàwó wọn mà ló wà pẹ̀lú wọn kò sẹ́nìbọ̀dì mọ́ ìyàwó gan wọ́n ti fẹ́ bà gbolé wọn jẹ́ gbogbo nǹkan gan wọ́n ti fẹ́ change ẹ̀ mọ́ wọn lọ́wọ́ but ẹ mọ̀ nǹkan torí wọ́n build ìyàwó wọ́n dẹ̀ tún build many people ẹni tó bá ti ń build èèyàn kò lè ṣubú èmi build yín èmi máa ṣe dáadáa fáwọn èèyàn ẹ máa lẹ fẹ́ gbé mi ṣubú ẹ̀yin lẹ máa lọlẹ̀ fún mi ẹnikẹ́ni tí ń bá ṣe dáadáa fún ẹ ò dá gbogbo ò dá sí ẹ ò dá sí tó ti bá sọ̀rọ̀ wọ́n lè ṣèké ekiri kan kò máa láìka láti sọ story nítorí mo mọ̀ pé lórí burúkú ni gbogbo majority tó kọ́ máa ń láìka bò sí. wọ́n máa rèsì èèyàn wọ́n máa ń rèsì àwọn èèyàn gbogbo àwọn majority àwọn èèyàn tó tiẹ̀ ṣiṣẹ́ fún wọn díẹ̀ gbogbo pátá ni wọ́n máa gbé sípò. ẹ lọ wo ṣé dínú òkú ṣe aláìmoore a máa fẹ́ gbéyàn kan léra wọn kan ju ẹ lọ ẹ gbowó láwá tọ́lọ́run ẹ ń jẹ́ dàda olówó ẹyọ ẹ jẹ́ dàda olówó ẹyọ ẹ mama, check what you á go sọ kọ́kọ́ fún nípa president Bọ́lá Ahmed Tinubu wọn ò kì fi ibi ṣó lóore bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ máa ń rèsì èèyàn sókè wọ́n tún rèsì débi ìyàwó wọn tí wọ́n bá rèsì ìyàwó wọn gbà àbí kọ́ sọ̀pọ́tì ìyàwó wọn ta ló máa kù fún wọn torí gbogbo àwọn tí wọ́n rèsì tó jáde àtàrí wọn kò máa sí anybody mọ́ go and learn from him He's a man ṣáwọn èèyàn tó ń tró obìnrin tó ń ṣayé obìnrin yàmàyàmà yẹn ṣáwọn yẹn lè má máa wò àbáwọn tí ò kàn tí wọ́n máa gbé ìyàwó tí wọ́n ṣáwọn yẹn tó ń ṣe obìnrin yàmàyàmà yẹn lè má máa pè lè má máa rí wẹ́gbẹ́ Dino always do women like pé òun ò kò ṣe inú obìnrin ló ti jáde ẹ ṣọ́ ara yín gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣe tẹ́ bá rí pé ẹ ti ṣe mí yàmàyàmà ní láti ẹ̀ tẹ́ tó fẹ́ bẹ̀rẹ̀ orí burúkú dísẹ̀ àmì ní ìfẹ́ tú àṣírí anybody kò ní màá yẹn máa sọ pé wọ́n blackmail kí lè bẹ èèyàn sí mi fún kí lè ní kó wá ṣe nu lẹ́mìí simply because mo sọ̀rọ̀ bí ọdún ọ̀kẹ́wò kò ní dáa fún bí ọdún ọ̀kẹ́wò really kò ní dáa fún bí ọdún ọ̀kẹ́wò tẹni kan wá fi ba ayé ọmọ mi jẹ́ nínú ilé tẹni fẹ́ wọ́n ba àbáyé mi jẹ́ ṣé to tó fẹ́ pààyàn máa sọ pé òun fẹ́ pààyàn wọ́n wá sọ pé mo ba ayé ẹ̀jẹ̀ ni mo purọ́ mọ́ ni kí ni mo purọ́ mọ́ fún kí ló wá ṣe inú ilé mi gbà tí mo fún lówó gbà tó ti ṣe oríṣiríṣi náà àwọn to ti fẹ́ dà mí sọ́wọ́ àwọn frosta mo ní má wà mọ́ kí ló tó wá ṣe ó di ilé mi lọ́jọ́ kò lọ́jọ́ mẹ́ta wọ́n ní ṣe ni mo hold ẹ̀ ransom ọmọ yẹn fẹ́ máa lọ mo wá hold ẹ̀ gbogbo àwọn tó wá gbà sílẹ̀ tó wá ṣe pé wọ́n ṣe bí ọ̀tá tó wá gbé àdírẹ́sì lé mi sórí social media yìí kò rí wọn pé ńgbà yẹn ó wá dénú lé mi tó wá bẹ̀rẹ̀ sí ṣe yàn máa pẹ̀lú mi ẹ wá sọ fún mi pé ẹ ẹ máa wọ̀ máa dí pẹ̀lú mi deal with me they say I deal with you mo ti àyà mi ti ṣe bàbá deal with me they say I deal with you I expose you anybody yín àdúrà máa ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ ni deal with me this year I deal with you you be doing obìnrin yamayama máa ṣe bí olórí burúkú do give me money before ṣé ìgbà tí nǹkan ń dùn fún yín mo jẹ́ lọ́wọ́ yín ni tẹ́ bá tiẹ̀ ti ṣe kí láàrin kí ló kàn mí pẹ̀lú orí burúkú yín ó lè pa yàn kó sọ pé wọ́n ló pa mi èmi tí mo gba èmi mo ti dán mọ àgbáyé bẹ́ẹ̀ mo sọ fún yín mo ti dán mo sẹ́nu tó killing sẹ́nu tó terrorist that alone the recognition ó oh, mọ ní àwọn ìjọba tó lágbára káàkiri àgbáyé ni wọ́n recognize wọ́n máa ń fún minister wọ́n lè má fún mi lówó because it's a taboo owó kí ló fẹ́ fún mi but wọ́n fún mi ní recognition ipe ọmọ gidi pẹ̀lẹ́ say no to terrorist say no to killing ẹ̀yin terrorist ẹ̀ máa máa fẹ́ máa wù ilé mi ẹ ṣọ́ra yín o ẹ tún àṣà ẹ̀yin kẹ́ kó ṣìdànù fi gbó ọmọ yẹn wọ́n tún wá support ẹ̀ níjọ́ yẹn tí wọ́n gbé tí ọ̀rọ̀ yẹn jáde àwọn gbogbo bí gẹ̀mù yẹn ṣe lọ gbogbo ẹ̀ mọ́ mọ́ ọkọ̀ dákẹ́ bí ẹni kíni ẹ máa frustrate mi wọ́n kan mi máa wá wà nílé pé kí ni mo ṣe fún wọn wọ́n máa dà mí láàmú ẹ jẹ́ kó rí yín pé ẹ jẹ́ rí i pé tí bá ní mo ní evidence against mo ní ní tell me reason why you send this boy and for four years ago i said it that nigeria any country should be careful ọmọ kan tó ń mú ní america njọ yẹn ṣé america kan náà ti mú yeah tí wọ́n ní bàbá ẹ̀ ṣe báńkì kìnnìkan ọmọ cbn kìnnìkan gbà yẹn náà àbí báńkì kìnnìkan nígbà yẹn ṣe mọ́ mu tó fẹ́ ṣe bomb blast nínú plane ọmọ kékeré so kí ni gbogbo àwọn ọmọ kékèké yẹn lẹ́ ń change tí gbogbo wọn di terror tó ń pààyàn tó ń ṣe tó ṣe bí olórí burúkú náà gba orí orí Facebook kan ṣé ìwọ dínú màláyè mo tún sọ pẹ̀lẹ́nu mi mo mo ti kọ́ọ̀lẹ̀ out máa fẹ́ kọ́ọ̀lẹ̀ out mo ti pọ́n ilé dáadáa tí máa fẹ́ kọ́ọ̀lẹ̀ out máa kọ́ọ̀lẹ̀ out ń bí wọ́n máa ní mo ń disrespect tó jẹ́ sínú former senator ìwọ ò disrespect ṣé Tinubu ṣẹgbẹ́ ẹ̀ ni àbí mi tún gbèjà nígbà yẹn lẹ́yìn ìgbà náà ṣe o ṣe sorry fún wọn ni o ṣe sorry now you molest women don't let me come from just stop your bullshit àti gbogbo yín àti wàtí àti gbogbo yín ẹ kó ṣì dànù sígbó ọdún tuntun lélẹ̀ fífi lẹ́ẹ̀kan lọ́mọ mi ẹ má dà mí láàmú mọ́ èmi kọ́ ni mo dààmú yín mi ò ṣe nǹkan kan to affect yín tí bá dẹ̀ ti sọ pé say no to terrorist wá jẹ́ pé ní terrorist kẹ́ ṣàlàyé fún wa I say no to killing I say no to terrorist if you are the terrorist let us know I say no to killing I say no to terrorist leave me alone I work for PDP did you pay me I purposely just to use that to bribe you ẹ̀yin tẹ̀ máa ń like bribe I use that to bribe you did I máa tún máa gbé ẹ mọ́ra come you? ọkọ come you? kí lẹ́ ń pọ́n pọ́n pọ́n lé gan tẹ́ máa sọ pé kíní kan ẹ kó ṣì dànù sígbó anybody buy your million? mí lẹ́nu who send this boy to me what is the what is the mission that they sharing my video every time they be dis display my address on Facebook for looking for people to kill me You irọ́ lẹ pa you are a joker you are a joker. ìjókà anytime tó bá ti ní kó ṣe nǹkan fún mi á wá gbé ìgò òṣì sójú á wá gbé sójú pò yẹn ẹ wá bu ẹ jẹ́ kí n fi ṣùgbọ́n yín ẹ jẹ́ fi ẹ jẹ́ fi dídò wòyìn lórí WhatsApp kẹ́ máa fi mọ̀ tó wá ti fẹ́ ṣe ìkàbẹ́ yẹn ẹ máa rí gbogbo wọn máa gbé ìgò sójú yes wọn máa gbé ìgò sójú mo fẹ́ fi wọ̀nyí ni o. nǹkan tó gbé sójú níjọ́ yẹn wọ́n máa gbé ìgò sójú ni ó rèé WhatsApp ẹ̀ rèé mi ìfẹ́ fi ránṣẹ́ tiri. ṣẹ́ni nọ́mbà dínú ṣé tiri. native ló wọ̀ sí o ti ṣe GDP yẹn o ti ṣe GDP yẹn o ti wọ ti wọ white o ti wọ native buy o ti padà sí Nàìjíríà gbogbo wàhálà tó fún Tinubu gbogbo èbú tó bú wọn àti gbogbo bó ṣe sọ bó ṣe ń sọ là ń sọ lẹ́yìn ẹbí tó ní terrorist ni wọ́n ṣé wọ́n pa ẹ́ dànù síbẹ̀ ṣé wọ́n pa ẹ́ tó máa wá èèyàn tó máa pa káàkiri ẹ kó sì dànù sígbó àbẹ́mi jẹ́ ní àwọn aláṣẹ́wó yín ni ẹ kó sì lọ jàre gbogbo yín ẹ kó rí burúkú lọ ẹ fẹ́ mọ́ mi sílẹ̀ wọ́n ní àwọn ọmọ àti bá ṣe tán wọ́n máa fi eh, bàbá ọmọ mi wọ́n ti gba ẹnìkan ló tẹ́mi ìta ló bó ti gbàgbé ẹni tó kú ti kú ti lọ àwọn tẹ́ ń pa lójoojúmọ́ gbogbo nǹkan tẹ́ ṣe fún mi láti ọdún yìí kì í ṣe fẹ́ kí n wà láyé lẹ́ ṣe bẹ́ẹ̀ fún mi lẹ́ ń ayé mi ni òun náà ni níjọ́ yìí náà bó ṣe máa wọ hospital lọ nìyẹn dino tí n bá ti gbé pictures bẹ́ẹ̀ wọ́n máa wọ́n máa wọ́n máa hey kẹ́ máa take water water tó bá ní kò gbà yẹn náà wọ́n lè dà nǹkan sí fún ẹ wọ́n máa pọ́n ilé ní ìpọ́n lóye tí n bá ti gbé sí àwọn àdàmú mi yẹ kó sì dànù sí gbó ẹni tó bá máa fún ẹ tó bá máa tù ẹ láì tó máa ṣe dáadáa fún ẹ tó máa yọ ẹ lẹ́nu ni. wọ́n máa sọ pé wọ́n help mi kí ló ṣe fún mi tó fi help mi iṣẹ́ tí mo ṣe ní Canada ni wọ́n fi fún mi níwèé kán tó fún mi ìwé gan wọ́n fìyà jẹ mí torí gbogbo petition oríṣiríṣi ọlẹ pa gbogbo oríṣiríṣi àwọn èèyàn ló parọ́ mọ́ mi secretly kí lẹ ṣe fún mi ní tí mo nílò ní owó owó ni mo fẹ́ kì í ṣe ṣó fún mi lówó ni tí wọ́n máa sọ pé yá ìpòwò lẹ ṣe fún mi gbogbo nǹkan tó ṣe fún mi Canada ní tí mo wẹ̀ title sí wọn ò tí ì fún mi gan ní gbogbo tí mo wẹ̀ title sí wọ́n máa sọ pé ó ṣàre fún mi ó rèwo ló ṣe fún mi ó rèwo wo nípa ṣe ìdí ẹ̀yin ẹ̀yin wèrè wọ̀nyí ẹ̀yin ọkùnrin tẹ́ máa ń ba yóò bẹ̀jẹ̀ yóò ló bukú ẹjọ́ ṣọdún tuntun o ó ṣe ọdún tuntun eléyìí náà ń sìn wọ́n ti mú wọnú iṣẹ́ ni mi ò jẹ́ lówó tó ní kán lọ gbé mi lọ sí court pé owó tó kán bá ń claim owó lọ́wọ́ mi owó kíni tó gbé mi lọ sí court is it not a crime they don't want me to talk I wasn't owing tolúwa ni mí ó yá wáyé ló la fún bọ̀bọ̀ yẹn ó yá òtítí God bless you. èló la fún lọ ní last month mú àkáǹtì ẹ̀ ṣe bá àkáǹtì ẹ̀ ló ti ó mọ̀ pé mi níta mi oní ẹ̀ láńlọ́ọ̀dù wa. tán bá ti wọ system wọ́n ṣe ba system gbogbo nàìjíríà jẹ́ wọ́n á tún wọ system oní system wọ́n á máa kọ́ gbogbo àwọn òṣìṣẹ́ system yẹn kán máa ṣe burúkú kán máa bẹ̀wò àwùwà burúkú to destroy the system all these things are doing to the system of Canada now they are not helping the system they just want to destroy systematically just the way they destroy Nigeria systematically and they'll be claiming saying they'll be claiming as if the government is not good but tell you wọn àbẹ kí lẹ ṣe kí lẹ ṣe ìbéèrè ni. àkọ́kọ́ sun àkọ́kọ́ transfer èló la transfer last àkọ́kọ́ transfer èló. Eh? Eh, bring it out mo fẹ́ fi wọn mo fẹ́ káwọn èèyàn mọ̀ tó tún gbé mi tó tún gbé mi lọ sí court the one we do first this one thousand yeah. look at it o. Do you see? The first one was 1,000. Let me show it from to you from the back. Orúkọ ẹni yẹn náà wà ńbẹ̀ I want to show you. See? Sóúnjẹ kò jẹ. Ṣẹ́tìrí four owó tá a kọ́kọ́ sọ fún rèé. Ṣẹ́tìrí. Ṣẹ́tìrí one thousand. Ẹlẹ́ẹ̀kejì ní seven fifty that for last month do you see orúkọ ẹni yẹn nìyẹn ṣẹ́tìrì seven fifty gan pẹ̀lú owó omi owó yẹn supposed to be one eighty kìíní kan ṣó ti yẹ mẹ́yẹn mo wá san lára owó iná tó ń gbé wáyé mo wá san lára owó iná ṣẹ́tìrì owó last month rèé one thousand and one thousand seven hundred and fifty ṣẹ́tìrí bó dẹ̀ ṣe yá mo dẹ̀ ti pé ẹ máa máa fi wọ̀nyí sìn ṣẹ́tìrí one thousand seven hundred ni mo san fún ní last month ṣẹ́tìrí That means one thousand seven hundred and fifty ni mo san fún last month because owó yẹn bíi seven one thousand eight eh, bíi eight twenty ló yẹ kó jẹ́ ṣé ti yẹ yín mẹ́yẹn pẹ̀lú owó iná ó ti yẹ yín mẹ́yẹn ẹ ti rí ṣe é pé mo san fún tó lọ sí kọ̀ tó ní pé kàn lọ gbé wárántì tó bá jẹ́ pé mo sọ fún pé mi ò sanwó is another thing o tó jẹ́ pé mo sọ pé mo ò sanwó àbí mo bá ṣagídí is another thing o. mo fẹ́ fi wọ̀nyí nígbà tí mi ò sanwó ní on the first yìí I was expecting kó tó di ọjọ́ yẹn tí mo bá fi expecting, expect nǹkan tí mi bá ti rí báyìí I was busy calling gbogbo ibi tí mo ti lè rówó tí mo fi wà disturb mo dẹ̀ send message sí pé please o oh, I'm sorry the money it's going to be a little bit late that was um, on the nine kó tó san on the nine yẹn ṣẹ́tìrí this is the person on my WhatsApp you can see the same name see on the December nineteen yẹn mi tí ro gbà ó ní Bọ́lá when are you going to pay the rest ṣé ti yé bẹ́ẹ̀ mo dẹ̀ send the message padà mo ní very soon mo ní i get i will get back to you please mo ní sorry for the delay mo ní sorry for the delay ṣé ti rí i was communicating you see communicating with her and the moment i received the money i send it directly to him i wasn't even buying anything so this yesterday lórí messenger no messenger mo ti kọ́kọ́ mo kọ lórí messenger lórí messenger lórí messenger sì máa fi wọ̀nyí wọ́n send message fún mi máa fi wọ̀nyí ok jẹ́ kọ́kọ́ lọ sórí messenger àbí lórí message lórí message mo fẹ́ fi wọ̀nyí. ṣe mọ̀ pé monday ni ṣe mọ̀ pé monday ni ọdún that's on the first was monday i want to show you i want to show you see you see tuesday ó send message sí mi that's this new year ṣe ti rí ṣe mọ̀ pé ọjọ́ monday ni ọdún ọjọ́ saturday náà holiday Wa holiday Wa ṣe ti understand so ó wá send message sí mi ṣe ti rí this a message kì í ṣe lórí whatsapp nìyẹn ó ní hello Bọ́lá happy new year your rent is late ṣe ti rí ó ní your rent is late for this month ni o ó ní your rent is late pay your rent thank you ṣẹ́rí ní ọjọ́ yẹn mo ti wà lórí lórí live chat anytime i'm on the live chat and i'm talking about some people they want to support they are supporting that is not favouring them that i'm not speaking to favour them they start act they start sending message to me to torture me you understand me that's on tuesday o oh. on tuesday when holiday there wa o the holiday month everybody know that I'm going to pay rent now He now calculate the money to me. He said the money is one thousand eight thirty, because I have balance of fifty five. You can see one thousand thirty. I don't even check. But why don't you calculate owó ìgànná? Ó ṣe àkàkulé ní nine point sixty something plus fifty five báwo ló ṣe máa jẹ́ bẹ́ẹ̀ gan kò lè jẹ́ bẹ́ẹ̀ point fifty five point seven score to one thousand eight ninety kò ń ṣe bẹ́ẹ̀ gan ló ṣe rí something is fishy it's not even the price I don't even check it Only a month owing a month a month I mean only add road. Only call add road and uh, put your name on the bill we will not pay your add road move forward we ask you to do this since your since you move in mo try wọn ò change ẹ fún mi ni i tried they didn't change for me so that was tuesday and i i on tuesday yẹn i call okay on tuesday i now call and the wife pick you understand me the wife pick i call when i saw the message immediately and that's why I didn't see any uh, message there. I called direct because I know they are not going to go to work because it is holiday. And I called the wife pick and I said, I'm very sorry. I will pay as soon as possible. Don't worry. And I promise them that after this, before I get out of your house, it's not going to be like that. And I put this, my hope that I'm not going to be shouting for rent all the time. You understand? And I said that to them on the phone. And the wife said, no problem. Okay? And since that time, and now I'm be calling, looking for a way to pay the money. You understand me? Well, before I, I now received uh, a letter yesterday. I couldn't even give, apart from ten thousand, I gave my mommy last year. Ṣé me gan ti ẹ̀bí ten thousand ń jẹ́ ń I gave my mommy thousand last year because I have not paid my rent. And I've, if I don't pay my rent, nobody can ask me to pay for anything because ọmọ mi gan ọkàn ẹ̀ ò balẹ̀ tọkàn ọmọ mi ò bá dẹ̀ balẹ̀ mi ì lè fọkàn anybody balẹ̀ ọkàn mi gbọ́dọ̀ balẹ̀ kéèyàn ọkàn anybody tó balẹ̀ ten thousand péré ni mo fún mọ́mí sí mi ní during for the Christmas mo dẹ̀ ṣàlàyé fún pé mi ì tí ì sanwó lé o pé mi ì dẹ̀ lọ́bi iṣẹ́ ń sìn o pé tí n bá lọ́bi iṣẹ́ ni pé màá rí owó fún wọn bọ̀ mi ì lọ́bi iṣẹ́ o wọ́n tẹ̀ ti dá mi dúró níbi iṣẹ́ tí mo ti ń ṣe kan sì mo gbúdọ̀ wá mi àbí kí n iṣẹ́ tí ní sáà báyìí mo dẹ̀ ṣàlàyé fún wọn ten thousand ni mo fún mọ́mí sí mi mo dẹ̀ kò yẹ kí n fún wọn ń ṣe gbá torí èmi gan àwọn èèyàn ti ń sọ pé kò ní oúnjẹ jẹ ó máa lálẹ̀ búkì gan sọ gbogbo yín pátá lẹ máa ṣìṣe gbogbo yín tẹ wà lórí ọ̀rọ̀ mi ẹ máa lálẹ̀ gbogbo nǹkan tẹ fẹ́ kó jẹ kó ṣe míyàn ló máa ṣe gbogbo yín aláyé bàjẹ́ eléyìí wọn ọmọ rẹ halẹ̀ mọ́ mi mọ́ mo mọ dé tólúwa ni gbé lọ́ọ̀ tí how many months lèyàn máa wà nínú ilé tí ò ní sanwó kó tó di pé wọ́n sùn ẹ̀ sí court má mi mú jáde nù bẹ́ẹ̀ ẹ́ we do the other day we saw it pàápàá I don't I wanted to print it I forget ni. I will look for it. Hmm? I will look for it. So, and um, I now call that, okay, you should wait for me Friday because I was expecting that whatever day I have, whatever day uh, on Friday, I will be able to gather together and then I will pay. You understand me? On on Friday, I was disappointed what I expect I have to be calling that, okay, why these people have not paid? They say they have not received any record of employment from my former place. I said, but they called me, they sent an email to me that they have sent it immediately. And when I call them, they will transfer me, they will transfer me. They now send me a message that don't call this number again. And they late, they just looking for my trouble. And they don't know that I have a lot of people who have been reporting them also. Kì í ṣe those talking about them. This one I only is not a crime because I play smart because that's the way they treat me also. Why people treating people bad? Why people are trying to? And I'm been warning. I mean, I mean, I'm warning some people that all this complaint. I'm complaining to you now that they are systematically want to destroy your system, just like the way they destroy Nigeria system. They are not helping you. If you think that Auto that lady, she's too, she hates people, she talks too much, she talks too much. I'm not. I'm not talking too much. I'm only saying this for you to be careful. Hmm. They are using system. This is what they do. They start with systematically destroying Nigeria system to this level. Now they started with people's country. I don't know. I don't know the meaning of. I don't know the meaning of this. At least when you serve people, they should pay you. If they don't pay you, they leave you alone, let you be. All these people after doing good to them, they don't pay you. They now they go after you. Ẹ jọ̀ọ́, President Daddy me tí dino àti gbogbo ọwọ́ burúkú tí wọ́n bá tún ti disturb mi ẹ bá mi ẹ̀yin náà ẹbẹ̀ ṣe wọn wò gbogbo ẹ̀sán tí wọ́n ti ṣe yẹn náà ti di president ẹ bá mi bẹ̀ wò tán ọba fi mí lọ́rùn lẹ̀ tán fi Adébùkọ́lá lọ́rùn sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ ṣe àwọn náà wò ẹ jọ̀ọ́ gbogbo ẹni tó bá ti ń disturb mi tán bìlì pé wọ́n connect mọ́ àwọn ibì kan ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ ṣe àwọn náà wò ní Nàìjíríà wọ́n bú ẹ̀yin náà bó jẹ́ pàwá náà wọ́n bá sọ pé a bú wọn ẹ ẹ bá wa wọ́n bú ẹ̀yin náà ẹ bá wa bẹ̀ ṣe wọn wò ẹ bá wa bẹ̀ ṣe wọn wò ṣó ti yé yín mẹ́yẹn kọ́ máa ma take anybody for granted torí ó dà pé wọ́n fẹ́ máa take àwọn Bọ́lá for granted dádì mi tó ń bá ti tún disturb mi tó ń gbógun tì mí tí ò sí solution ẹ bá mi disturb àwọn náà bẹ́ẹ̀ yẹn kẹ́ẹ̀dẹ̀ wá bẹ́ẹ̀ ṣe máa ẹjọ́ sà mo bẹ̀bẹ̀ ní o torí Ọlọ́run mo bẹ̀bẹ̀ ní o ó ti yẹ yín mẹ́yẹn kẹ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe máa ẹjọ́ ẹ rescue mi because ẹ kì í fẹ́ rómi lójú ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ ni àwọn eléyìí wọ́n máa wọ́n ń pààyàn sáyé wọ́n tún pààyàn sọ́run ẹjọ́ sá o dáàdì mi tán bá ti tún disturb mi tán tún ń bẹ àwọn èèyàn láti máa ṣe gbogbo nǹkan nǹkan tí wọ́n ṣe fún mi ẹjọ́ ẹ bá mi bẹ̀ṣẹ̀ wọn wò náà ní nàìjíríà ẹ bẹ̀ṣẹ̀ wọn wò gbogbo wọn ló gbógun tì yín torí pé wọ́n fẹ́ kí n wà nínú àwọn tó bá máa gbógun tì yín kán jẹ́ kémi jókòó síbi ká máa sọ̀rọ̀ ń pa yín èmi ò dẹ̀ ní mi ò ó tì kán tọ́jú àwọn girlfriend wọn pa àwọn kan tó fẹ́ ká máa ṣe nìyẹn èmi ò dẹ̀ ṣe so ti yín tó bá ti ń gbógun tì ní ẹjọ́ ẹ bá mi bẹ̀ṣẹ̀ wọn wò àwọn tó búyàwó yín àwọn tó báyàwó yín létí àwọn tó ṣe oríṣiríṣi fún yín àwọn tó ṣe ẹ bá mi bẹ̀ṣẹ̀ wọn náà wò tó bá ti ní wọn ní fi mí lọ́rùn lẹ́ǹbí o dádì mi ìjẹ́wọ́ mo sanwó lé yẹn lé o ṣé tí n bá sanwó níjọ́ tí mo ti kọ́kọ́ fún wọn one thousand mo i'm expecting money màá máa ṣàlàyé ẹ wá mọ nǹkan owó tí mo fẹ́ gbà ní orílẹ̀-èdè nàìjíríà ṣé kí n sọ fún yín it's a plan work also because this place tó bá jẹ́ pé ti ọ́fíìsì yẹn those office if they have paid send my record of employment to the place that i suppose to get some little benefit i will have money for this moment to pay But they will delay so that I will be facing embarrassment. I will be disturbed because they are paying them to be torturing me. I, the one that's black blackmail, ah, black blackmail won, by their food shall know them. They are doing, what if they are not, if they are not paid to be disturbing me, why are they torturing me? Why are they not doing this? Why they normally to torture me, they want me to be just be, be sad every time and my daughter, that since that yesterday, ọmọ mi was sick. My daughter is not feeling fine. Since yesterday, tó ti gba letter, olóòmù nínú bus, kó dẹ̀ tó gbé débi ló ti kà pé, ah, landlord wá tún fún wa ní letter, mother, this is sanwó lẹ́yìn tán kí letter yẹn tó dé kó jẹ́ pé mo tiẹ̀ jẹ́wọ́ two months gan tó bá dìgbà sọ́mà ń sìn wọ́n bá fẹ́ kẹ́mi wọ́n bá dìgbà anyway ṣé mi ò tiẹ̀ sọ̀rọ̀ kankan ẹ jọ̀ọ́ my dear president ẹ jọ̀ọ́ ẹ help me out of this mess it's a mess dey torturing me here yes Nigeria president I trust you mo dẹ̀ fọwọ́ yín gbàyàn they are torturing me here and Dino and all these bad boys àti wọ́n ti gbógun tì náà mo sọ àti gbogbo àwọn àṣírí tí mo sọ náà To dẹ̀ save to dẹ̀ ṣe many things you know, system yẹn it's part of the reason why they are torturing me I need your help òun ni wọ́n ṣe máa gbé síta wọn ni ó ń tọrọ owó ń tọrọ owó nígbà tó bá dá mi dúró níbi iṣẹ́ tó bá dẹ̀ ní gbogbo owó tó yẹ kí n gbà tó ń díwì lé mi tó ń stop mi tó ń jẹ́ kí n rówó gbà on time tó ń jẹ́ kí n rí gbogbo nǹkan tó yẹ kí n ṣe ṣe on time tọmọ mi náà oríṣiríṣi kan náà ti ṣe fún mi. wọ́n máa yọ̀ káàkiri irú ẹni tó bú Sanwó-Olú yẹn sí ó lè jẹ́ àwọn opponent àwọn PDP àbáwọn Labour Party yẹn ní wọ́n máa bẹ̀ wọ́n ní wọ́n máa ní kó máa sponsor wọn just to be attacking the system ṣé wọ́n ń pọ́n wọn lẹ́ni ṣé wọ́n ń pọ́n orílẹ̀-èdè yẹn lẹ́ni wọ́n máa ṣe tí wọ́n máa ṣe pé àwọn ń kọ́ o àwọn àwọn àwọn làwọn fẹ́ ṣe dáadáa ẹni tó bá máa ṣe dáadáa fún orílẹ̀-èdè tó bá jẹ́ pé o dìbò o wọlé mọ́ wàá gbà fún Ọlọ́run nìyẹn mi pé o fẹ́ ṣe dáadáa but ẹni tó ń ṣe burúkú báyìí fún orílẹ̀-èdè tó máa máa ní kán àtàkì mi kán àtàkì bí ṣé tó bá wọlé ọmọ àtàkì ó ní nǹkan tó ń tòtò yín ṣe because wọ́n fẹ́ ṣe burúkú kan wọ́n máa ní kó máa àtáàkì bẹ́ẹ̀ ni wọ́n máa gbogbo èèyàn ṣe àtáàkì wọ́n ṣe àtáàkì gbogbo orílẹ̀-èdè nàìjíríà tí gbogbo ìlú di terrorist tí wọ́n wo terrorist náà attack everywhere. wọ́n máa ṣe tí wọ́n máa ní mo fẹ́ ba orúkọ ẹnìkan jẹ́ ni tó mo mú àwọn méjì tí mo sẹ́ni orúkọ sí ni títí ẹbọ ni òun mo fún wọn yẹn lórí ní kíní ẹ àti dino irọ́ ò da ó ìwà lórí bí àwọn méjì tí mo sẹ́ni ọmọ yẹn tí mo ní Dino máa help ẹ mo máa ń like àwọn YouTube. nǹkan tó sọ fún mi nìyẹn pé òun ni wọ́n lòun ni olórí àwọn youth ọ̀dọ̀ Nàìjíríà pé like àwọn YouTube. mo dẹ̀ ní wọ́n máa ṣe nǹkan tí mo sọ fún ọmọ yẹn náà jọ yẹn ni kó má dàbí irọ́ ó rèé. passport ọmọ yẹn rèé ṣẹ́tìrì. may No, ó dà pé march lele march fourteen march fourteen ṣẹ́tìrì. fídíò tó sẹ́ǹdì sí mi ní first day níjọ́ ẹ̀ ní ọmọ yẹn a máa ní kí gbogbo èèyàn máa sọ pé olóṣì làwọn kan ṣé ti rí ṣẹtiri ọmọ yẹn peter ọmọ yẹn lélẹ̀ ọmọ yẹn rèé ní ọmọ ṣẹtiri tó sẹ̀dẹ̀ sí mi mo wá sẹ̀dẹ̀ bí mo ṣe sẹ̀dẹ̀ sí dino lónìí ṣẹ́rí ṣẹ́rí pé mo sẹ̀dẹ̀ sí dino ṣẹ́rí pé orúkọ dino ṣẹ́rí pé dino lélẹ̀ ṣẹ́rí sinetọ dino màlá ṣẹ́tiri ṣẹ́rí mo sẹ̀dẹ̀ sí ṣẹ́rí ṣẹ́ mo sẹ̀dẹ̀ sí dino ṣẹ́tiri abẹ́rẹ́ abẹ́rẹ́ ní march last year so mo tún wá send the address i mean account i mean number ebony Titi ebony màdámù pé àwọn náà máa fún lówó bó máa ń owó yẹn tó lówó yẹn pọ̀ lọ́wọ́ wọn owó nàìjíríà wà ń bẹ ṣùtì yé pé kọ́mọ yẹn lè rí visa mi ò mọ̀ ìyá ọmọ yẹn rí mi mọ̀ bàbá ẹ̀ rí kí ni mo ṣe fún yín tẹ́ bá ti wá rí ènìyàn ọmọ yẹn náà lè máa kó sí nínú láti máa lọ lò mo ṣe sọ gbọ́ àwọn ọmọ di káàkiri àgbáyé nìyẹn ẹ jẹ́ torí ọlọ́run o ẹ torí ọlọ́run Tinubu eh, president Bọ́lá Ahmed Tinubu gbogbo wọn lẹ́bú gbogbo wọn lẹ́bú mẹ́yẹn wọn ò pa yín sọnù ẹ lọ ẹ ń bọ̀ èmi wá wà níbà ẹ máa ní kán máa tọ́ṣọ̀ mi abẹ́ ìsí ya wèrè ẹ̀yìn tẹ́ni kán tọ́ṣọ̀ mi tàbí kò ní dáa fún gbogbo yín ni. tó bá ṣe tán máa ní wọ́n fẹ́ borúkọ wọn jẹ́ èèyàn méjì tí mo fún lórúkọ nìyẹn I have more than mo ní senator more than twenty lórí fóònù mi no not twenty I have different senator here I had different senator here mi ò dárúkọ mi dẹ̀ fún ní fóònù ọba sínétọ̀ kọ̀ọ̀kan yàtọ̀ sí ti dínà because ó lóun bàbá àwọn yúùtù ni at that time gẹ̀dẹ̀ mo dẹ̀ speak fún kò fún mi lọ́wọ́ rìn náà ó fún mi lọ́wọ́ rí kò máa fún mi aṣíwájú ti fún yín ní ó ti ẹ̀pù yín rí ẹ̀dẹ̀ bu kò dẹ̀ tí ì pa yín tó torí ẹ̀. ẹ má máa ṣe bí kíkọ káàkiri tó bá ṣe tó máa ní wọn borúkọ wọn ni you are disturbing my life like this you are you what are you doing tell me are you do you want do you want to do you want me to you want me to be alive You ṣe touch tọ́ṣọ̀ Let you touch tọ́ṣọ̀ mommy. Then touch ń tọ́ṣọ̀ mi you want me to be alive. you I tell you i have a, evidence i have it ìgbé me mo send it i send it because i believe that you are you said to yourself you said on social media that you are a good person when i'm chatting like this that i have i need money Oh, gbàyẹ ló bá máa ṣó ìpò lọ fún wọn ní owó kan ní ìkàbà ló lọ fún wọn lówó kan ní kinní kan kàn tó ṣọ mi wíkẹ́ sí o ẹkọ sí lọ́jọ́ a máa ní wọ́n rúdù sẹ́nìkan yìí lóru jẹ́ ṣé Tinubu jẹ́ ẹgbẹ́ wa nígbà tẹ́ máa sọ pé Tinubu ṣe kinní kan tèmi á tún máa sọ after you you keep your girlfriend you keep your couple àwọn olóyún olóṣoyún máa sọ pé ẹ fẹ́ máa forí mi gbà parọ́ nígbà tí bàbá ọmọ mi kú náà bó ṣe fi mí ṣe ẹ̀yẹ nìyẹn nígbà tí wọ́n jẹ́lì kíní ẹ̀ bó ṣe fi kíní ṣe ẹ̀yẹ nìyẹn àti ìpè bóyá kíní ní problem yín gan. mo sọ mo ní pé ìgbà tí ọmọ eh, fúnkẹ́ ọ̀kẹ́ owó fẹ́ máa disturb mi mo ló fẹ́ ọkọ lóyún rí kó jáde kó fi gbogbo ọmọ ẹ̀bùrẹ́ pò wò fẹ́ ọkọ lóyún rí kó bá wọn sọ̀rọ̀ kó tó kú mo dẹ̀ ní àwọn people yóò àwọn celebrate pé àwọn kan tó bá ti fẹ́ wọn pé ọkọ wọn máa ń kú mo ní kí ló ṣẹlẹ̀ ṣé rọ mo pa àwọn èèyàn mọ̀ pé tòótọ́ mo sọ ilé ṣe mi ìdẹ̀ mọ́ mi mi ò mi ò ìwọ nìkan kọ́ mo dárúkọ MC wà náà wọn sẹ̀lẹ̀ tó ń tó ń tó celebrate tó tó celebrate tó ti kó tó ti pé ní Wàsíù wà ní gbogbo wọn kí ló dé tó jẹ́ pé gbogbo yẹn máa ń ṣe kókókó dínú àti kí ni wọ́n máa bẹ̀ ṣe kókókókó sọ fún mi who is the person who send that boy to me who send the boy to me for the which mission if that boy is came to my house for good mission so máa dé tó máa parọ́ mọ́ mi pé mo jí owó òun mo dá gbóúnjẹ òun sọnù olóúnjẹ tó ń gbé wa gan ti dànù because a jẹ oníjọ́ ìbò ṣe wọlé báyìí orí bẹ̀rẹ̀ sí fọ́ wa ọ̀nà òfin bẹ̀rẹ̀ sí ń tù wá láti ọjọ́ yẹn ọpẹ́lọpẹ́ àdúrà kò sí nǹkan kan tẹ̀lé ṣe fún mi sẹ́ẹ̀ ọ̀láìta ọlọ́run eléyìí máa rìn wọ́ mi ìpààyàn mi ò plan rìfù fún yín àdàbí tí mi bá fi tọkàntọkàn speak fún yín but Ojo, tí mo ti jáde lọ́jọ́ yẹn tí mo ti wá apologize fún minister alákẹ́yẹn ọjọ́ ẹ̀ lórí wọn ló ti tọ̀nà lẹ̀ wọ́n máa bẹ̀rẹ̀ síyàn ni pé tó bá ti búyàn má ṣe má ṣe sọ́ọ̀rì òun ni ẹ sábọ̀dù má máa ṣe gbogbo wa èmi wá sí nàìjíríà nǹkan tó bá ti sọ pé mo ṣe query me for you don't know in Nigeria stop sending some orí burúkú letter to me here you are destroying systematically you are destroying Canada system you want to turn to Canada system to your system the way you destroy Nigeria another country you are spoiling you don't people don't know that you are not a good person anybody tó bá ti ń ṣerú kan burúkú burúkú bẹ́ẹ̀ yẹn I support you. I support you that during the election. Support you You spend me money. I support PDP. And but you know for for like two three years before I mean I mo ti promote President Bola Ahmed Tinubu èmi mo kọ́kọ́ ṣe jígù fún wọn gbà tó yá náà ara yín náà ló gbé story wa pé kí wọ́n máa sọ tẹ́fẹ́ di ọ̀rọ̀ lémi lórí kí bàbá yẹn bá lè kórìíra mi káwọn èèyàn bá lè kórìíra mi ẹ̀ ń wẹ̀ ní orí ẹni tẹ́ máa fi fún àgbọn kí àwọn yìí ní ẹni tó fẹ́ kí n kú wọ́n ló máa kú tọmọtọmọ ẹni tó fẹ́ kọ́mọ mi kú wọ́n ló máa kú tọmọtọmọ ẹni tó bá rẹ̀ pé bàbá ọmọ mi ti kú kó tó aṣọ ọmọ mi dàrú aláìníyà gbogbo yín lẹ máa parẹ́ lójú lọ́mọ yín lẹ máa parẹ́ tọmọtọmọ ni. àwọn olè ọmọ yẹn dénú ilé ó dárúkọ mc mo ṣàwé pé eh, ọ̀gá ni mc mo tún sọ pé ah, aṣíwájú tó tiẹ̀ jẹ́ olórí tó jẹ́ pé gbogbo nàìjíríà ó ní ayọ̀rọ̀ mc o mc o mo wá wò pé mc mc ló ń dárúkọ fún mi mc but mi ò dá mi fi mẹ́ ṣe èyí tó bá dẹ̀ jẹ́ pé mc náà ló ló ṣe ẹni tó ṣe who the person behind that boy that sent to Canada to come and destroy themselves the boy was here is not for good. If the boy is here for good, he will not go back on Facebook. She said to me, he said to me that she doesn't know it's about on Facebook, anybody. But you can hear them. I will share it again. You can hear when she said, um, I mean, when he, he said, Ed, we have the number with some people I don't even know here. When I go around, they, they, they, they, they hate me. They send a lot of Nigeria to me to be monitoring me, to be disturbing me, to be showing hatred. What did I do to you? Anybody that cannot protect me, me too, you come, want me to be embracing you. Do it more time. Kò tẹ́ dànù. wọ́n gbé Esabod sórí Facebook tonight máa bá wọn terrorize they are paying her and she be tell boasting you know I bought a car of ninety million I bought the thing of this thing olùlòṣe lórí burúkú yín. wọ́n ṣe tán wọn náà fẹ́ bring èèyàn wálé mi if you try to lie to destroy somebody it's coming for you ṣé láì lélẹ̀ is he a lie this one all these evidence I brought out for you that I'm every every day I'm explaining things every day. Is it lie? You are doing you will be saying things like they say you want to destroy somebody's style. It's a critical because they also there's no way to defend themselves again. Actually, you're ò lè bò. Ìkà àṣírí yín solution ní jẹun ni. with Jesus. kí là ń bá báyìí àti ò lè ṣó obìnrin tó ń fẹ́ tí wọ́n lè ṣó ìyàwó wọn kí là kò ṣe. What is the mission of that boy in my house? They supporting the boy that he call himself 25, 30 some, I mean 30 something years old. That have lived in Dubai. Have, he has lived in Dubai before. And my daughter that is even minor, she's here. They supporting that boy. They said the counselor are the one that called police for me that day to come and embarrass me in this house, embarrass my daughter and I didn't still I didn't do any evil thing. The people doing evil, some people are supporting them backing them to bring welcoming them to the system to do them for what? The boy should be investigated and interrogated. And then they took my number. It's a criminal offense. All those criminal offense wọn ní sọ ó long phone number I see because níjọ́ ẹ̀ know. But if you see béèrè nìyẹn ẹ kí ni gbogbo kóòdù lẹ́yìn normally I believe that if before they open the house I will be able to if I don't give them the number they won't be able to open the gate ó béèrè lọ́wọ́ mi níjọ́ yẹn mo sọ kóòdù fún ó máa pe nọ́mbà mi but tí ò bá tó bá pe nọ́mbà mi tí mi ò bá ti gbé kó lè ṣí lẹ́yìn ìgbà náà kẹ̀dẹ̀ ni wọ́n ní gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń wọlé níbàá ni tó máa wá sínú ilé ìlọ́tọ̀ fún olè ni wọ́n sẹ̀ ní pé olè ń wọlé o what type of nonsense àwọn àdẹ̀sẹ̀ táwọn ni wọ́n fi wọ́n destroy ayé èèyàn pẹ̀lú irọ́ ni eégún àtiró wọlé èèyàn àtiró jáde ókè kí ló ń ṣe gbogbo kí lẹ́ ń play gbogbo géèmù yẹn fún láftà jọ yẹn wọ́n send email sí bíbá mo send ẹ̀ sórí Facebook wọ́n ní olè bẹ̀rẹ̀ sí ń tàbí wọn nínú ilé bíbá àwọn some strange strange faces mo ṣó ẹ̀ ń bíbá ẹ̀ kí ló lọ Facebook tó lọ fi àdírẹ́sì tó lọ fi nọ́mbà lé mi tó máa ma ní pé wọn ṣe mà àdírẹ́sì lé ẹ̀ mọ́ ni wọ́n dẹ̀ máa sọ pé wọ́n fi rọ́ destroy wọn you see things like this and they be telling you that it's a lie it's a lie. you Hello, Bola. What happened? I thought you said you to give you until Friday. Please tell us when you will be leaving and hope you call Adro. Just be patient with me. Even if I'm leaving now, pay whatever I owe. I sent message to you and you read it. The message I sent yesterday. I sent message to you yesterday and you read it. You sent message to me right now because connection ma ti connect káàkiri gbogbo connect. This is message I sent yesterday. You can see yesterday, hello, I said I will. I'm going to pay you today. That was yesterday, Friday, but it was wasn't going through. I transfer money from my country. Listen, I transfer money from my country to here, and they said it take days for the I mean days for it to clear up mo ní sorry for the delay and you can see the blue tick too he read it so what which message is he sending to me now that you are telling me you are taking me to court you are bullying me stop bullying me I paid last month and they brought letter to me that I before I rented this house a lot of flats here in this house is vacant before I rented this place, it was vacant for like four, five months. Nobody rents it. A lot of houses, I'm not saying that, I don't boast of that. Even when I don't eat, I pay it. My daughter work, I use it to pay the rent. Uh, and you see, you, you, you, you, you sue me to court. For what? Because some people, Nigeria celebrity, who are doing part in the system, and some people are supporting them, they want to be using system. What did I do? What were warrants? How many months are you going to hold before you, you are being sued to court? Did I? Am I holding for like two, three months before somebody will bring a letter to me and my daughter will be reading the letter, I'll be having headache, my daughter will be crying, could not sleep. Did you see my daughter face how it looked like this morning when I was praying? Did you see? And that's why I couldn't put the, the I couldn't, I, uh, the camera, I couldn't show the, I couldn't put the camera on my daughter's face because she was she was not happy and i'm that's why we are not happy we still come out i'll be praying i'll be doing my things because you don't want to see my face again and they be promised by sister you don't see your face ìwọ do? wá lóòní rí mi mọ́ ìwọ ló My ṣàìsí máa wá fún yín you know before before i just dey respect you if you come for me now i come for ìyáálé body But gbọ́wọ́ òṣì sókè káyé ẹ̀ bàjẹ́ dààmú mi again Can you imagine? gbogbo onílẹ̀ gbogbo àwọn ọmọ labour party ọmọ pdp ni wọ́n bú aṣáájú ni wọ́n bú president ẹ̀ mélòó nínú yín ló ti pa mélòó nínú yín ló ṣe kinní fún ẹnìkan máa máa wù ilé mi bí ẹ máa máa bẹ̀yàn sí nítorí pé ẹ fẹ́ máa kó ìṣọ̀ṣẹ́ ẹ ń ṣe burúkú ẹ fẹ́ máa bà sísẹ̀mù ní sísẹ̀mù jẹ́ ẹ ṣọ́ra yín o I have evidence to stop disturbing my daughter stop disturbing my daughter I'm not a criminal you ẹ ti investigate mi káàkiri àgbáyé and I have not stole I have not commit any crime I have not commit crime in Canada. What is it? You love criminal more than me and more than good people. In this Canada, I've said not to killing. Even the day they said they used to, some people used to stick us. I came out to do the, the chat here. I say they said some people also they used to stick out, they sell it to other country. And they recover the next day, five days later, they recover more than 300 car, brand new, going from Canada to other overseas. What else? you touch, touch, touch, touch, tọ́tọ́tọ́tọ́tọ́rin me. Tell me where you be going to the Where you be moving. I will move and when anytime I before I move if I don't have house I will not move. I have mo ti béèrè Assistant, assistance from the government that the government there's some group of people that look for cheaper house for somebody which I believe I, I, I write a letter also for them to help me so that I cut my court according kì í ṣe pé mi ò ṣiṣẹ́ mi ìdẹ̀ lè ṣiṣẹ́ nígbà tí wọn bá dẹ̀ fún mi tẹ́ni kan máa tọ́ṣọ̀ mi àbí kò ní dáa fún yín ni ẹ máa sọ pé because Nigeria is hard now ṣé Nigeria ṣé Nigeria ti rọ̀ tẹ́lẹ̀ ni ẹ̀yin ó lè ó lè tí wọ́n fẹ́ máa kó akótilé ta àwọn èèyàn ó lè ó lè wọ́n fẹ́ máa kótilé ta kòjó kò ṣe é kó tà mọ́ òun wọn fi kanra mọ́ mi kanra ìtà wọn fi má jẹ́ gbàtẹ́ kó tàṣẹ́ fún mi lówó ni. lórí burúkú wọn. gbogbo yín bó ṣe ń lọ tẹ máa ń ṣe bí olórí burúkú tẹ máa ṣe pé wọ́n tọ̀ pọ̀ ti ara wọn wọ́n pọ̀ gan yẹn èmi àpọ̀ púpọ̀ mi bọ̀ torí ọlọ́run pọ̀ ju gbogbo yín lọ ó dẹ̀ wà ń bí tó bá lójú inú wa mọ̀ pé àwọn tó wà pẹ̀lú èmi wọ́n ju àwọn tó wà nù ayé lọ mi ìkówó òṣìwò sì jọ mi ìkó orí burúkú jọ. ẹ kó sì lọ jọ. àbá máa pọ̀ bí àwọn èèyàn wà bí àwọn èèyàn tó fẹ́ lísìn àwọn èèyàn tó máa tìtì fọkọ̀pù yín ló wà lọ́ndà platform bẹ́ẹ̀ ni àwọn èèyàn tó máa tìtì fọkọ̀pù àwọn àwọn terrorists àwọn bad people òun ló wà lórí platform ló máa wọ platform òun lára ṣe ń ta yín náà I got the recognition already you like it or not the Lord is with me stop blocking my way. Priscilla. If you tag me nonsense now, I'll deal with you seriously. Priscilla. I don't care. Èṣí nìyẹn, èṣí ni, ẹ kó ṣìbù lọ. Ṣìgbò ẹ má tag me ní nǹkan tó ti ṣẹlẹ̀ léṣi o. Èṣí nìyẹn, èṣí. Èṣí ni. Kó ṣìdànù sígbó. Si olè amúrọ̀bà. ungrateful elements wọn lórí burúkú láyé bàjẹ́ láyé ta. òdì sí òfin kò yẹ gbogbo yìí.